إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أركف الله أبا الله أبا تي قدام يواسيلوري إسلام títí di àsìkò tí a wà yìí òun náà ni ọlọ́run ọba ọba tí a dúpẹ́ fún ọlọ́wọ́n bá àlékẹ́lá tó wá ṣe wá ní ẹrú tó yẹ sí pé yóò máa kójọ pọ̀ lórí ìrántí ọlọ́wọ́n bá ẹrú tí yóò máa kójọ pọ̀ síbi ìpèpè sí ojú ọ̀nà ọlọ́wọ́n bá ọlọ́wọ́n bá tí ó ṣàánú wa pẹ̀lú oore yìí òun náà ni ọba tí a dúpẹ́ fún ajẹ́rìí tí ọlọ́run bá yí ọba ọ̀kan ṣoṣo ni ajẹ́rìí pé kò tọ́ láti wá orogún fún ọlọ́run ọba nínú àwọn ìròyìn ọlọ́run ọba àti nínú àwọn orúkọ ẹ̀ àti nínú àwọn iṣẹ́ ìṣe ọlọ́run ọba àti nínú àwọn iṣẹ́ tí ọlọ́run ọba àdékẹ́lá pa wá láṣẹ ká máa ṣe fún wọn ọlọ́run ọba ajẹ́rìí pé ọlọ́run báyìí kò tọ́ láti wá orogún pẹ̀lú ẹ̀ nínú àwọn nǹkan tí a sọ wọ̀nyí. abẹ́ lọ́wọ́ bá kí ọlọ́run bá kí ó sọ wa kúrò níbi aburú ẹ̀mí wa àti àìdásí ọwọ́ wa. a sì bẹ́ lọ́wọ́ bá kí ọlọ́run bá kí ó máa ṣe ìtọ́sọ́nà wa lọ sójú ọ̀nà tọ́lọ́wọ́n bá àlékẹ́lá yọ́nú sí kọ́lọ́wọ́n bá àlékẹ́lá kí ó má jẹ́ kí a yẹsẹ̀ kó lójú ọ̀nà tọ́lọ́wọ́n tànábì nígbà kọ̀ọ̀kan wàlá la ilaha illallah. atọ́rọ̀ àlékún kí ọlọ́wọ́n bá àtúrà jẹ́njẹ́ tán ọlọ́wọ́n bá fún ànábì tí ọlọ́wọ́n bá àlékẹ́lá fi sàánú gbogbo ayé ànábì tó yẹ sí pé ìdààmú ẹ̀ lórí ẹ̀sìn ọlọ́run ọba òun náà ni sábàbí ibi tí àwa wà lónìí yìí òun náà ni sábàbí ìmọ̀ ọ̀tún wa yàtọ̀ sósì wa òun náà ni sábàbí ìmọ̀ ntọ́lọ́run ba àlékẹ́lá ń yọnu sí yàtọ̀ sí ntọ́lọ́run ọba àlékẹ́lá bínú sí. àlékún kí ọlọ́run ọba àtúrà jẹ́jẹ́ tọ́lọ́run ọba kọ́ ọmọ bá nàbì sallallahu alaihi wasallam yìí àti gbogbo àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ànábì sallallahu alayhi wa sallam. bákan náà kó mo bá gbogbo kullu man istanna bi sunnatihi gbogbo ẹnikẹ́ni tó bá ń tẹ̀lé sunna nabi sallallahu alayhi wa sallam wa salaka sabila gbogbo ẹni tó bá ń rí ojú ọ̀nà nabi sallallahu alayhi wa sallam wa hadha hadwa ìlà أن yarisa الله الأرض ومن عليها man 'alayha títí tí ó fi jíjẹ́ tí ọlọ́run ọba àlékelá ó jogún ilẹ̀ àti gbogbo àwọn tí wọ́n wà lórí ilẹ̀ àti gbogbo ẹ̀dá tí ń bẹ ń bẹ. Allahumma amin. ẹ̀rí tá à gbéyàwó lọ òun náà ni qadiyatul udhri bil jahl nípa. ìfúnyàn ní àwíjàre wípé aláìmàkánni lórí àwọn ntí ẹni bẹ́ẹ̀ bá ṣe láì dáa káwá ti torí àyìnmàkà tí ó rinlẹ̀ lára ẹni yìí ká ti torí bẹ́ẹ̀ ká gbé ìdájọ́ náà ká gbé kúrò lórí ẹ̀. ìhàwó ni ahlu sunnati jama'a ìhàwó ni wọ́n kọ sí ọ̀rọ̀ yìí kí ni àgbọ́yé eléyìí tí ó dúró déédéé lórí ọ̀rọ̀ ìfọ́yàn ní àwíjàre pé aláìmọ̀kan ni kábà ti torí báyìí kásà mójúkó lórí aburú tó bá ṣe torí pé kò mọ nǹkan tí ń ṣe yẹn láì da kò mọ pa burú ni tó ní nǹkan tí à ń gbéyẹ̀wò lọ. àmọ́ láàrin ìgbà tá à ń gbéyẹ̀wò lọ nǹkan kan ó ṣẹlẹ̀ òun náà ni ọ̀rọ̀ bí Rasheed Mustapha tó ń pè ní àbújì ọmọlẹ́yìn jàbàtà èyí tó yẹ sí pé lẹ́yìn tí a bá ti mú jàbàtà tán òun ló tún kàn sí àwọn ọmọ jàbàtà tún tí wọ́n tún fi tẹ̀lé jàbàtà. Naam ọ̀rọ̀ ọmọ yìí Rasheed Mustapha yìí sáńpẹ́ lábúbejì yìí ọ̀rọ̀ rẹ̀ ní ó ṣẹlẹ̀ tó yẹ sí pé ó ń ṣe ẹ̀wọ̀n lọ́wọ́lọ́wọ́ báyìí ṣò látara àìní ẹ̀kọ́ rẹ̀ nípa àdáẹ̀wá ti sàlàfíyà kò ní ẹ̀kọ́ nípa ìtànkì ní dáẹ̀wá sàlàfíyà ìpèpè àwọn sálàfù. eléyìí báyìí sì ní ní tó kóbá òun náà ní pé ibi tí ó ti ń gba ìmọ̀ rẹ̀ ọ̀nà kan ni tó yẹ sí pé ọ̀nà tí ò mọ́ ni ọ̀nà kan ni tó yẹ sí pé ó kú fún oríṣiríṣi àìlẹ́kọ̀ọ́ nípa sunna nabi sallallahu alayhi wa sallam ọ̀nà kan ni tó yẹ sí pé ọ̀gá rẹ̀ làwa lójú ọ̀nà yẹn àwa ṣáájú ẹ̀rin ojú ọ̀nà yẹn dáadáa aṣáájú ẹ̀rin ojú ọ̀nà náà kó tó wá di pé ọlọ́run bá àlékẹ́lá fi ọ̀nà mọ́ wa sòtí àwa wá túbá kúrò níbi ojú ọ̀nà rádaràdà yìí òun náà ni ojú ọ̀nà tí Muhammad bin Ali Jabata tí ó gbé kalẹ̀ tó ń pèpè sí tó sì ń pè ní ojú ọ̀nà àwọn ahlu sunna. ومنهج أهل السنة والجماعة بريء براءة الذئب من دم ابن يعقوب من منهج الذي أسسها محمد بن علي جبتة أو من المنهج الذي أسسها محمد بن علي جبتة أجوان أهل السنة يبقى بوسي kò ní ìbáṣà kankan kò níbi tó ti jọ ojú ọ̀nà tí jàbàtà gbé kalẹ̀ tó ń pè ní ojú ọ̀nà àlùsùnà yìí ojú ọ̀nà àlùsùnà gangan kò ní ìbáṣà pẹ̀lú ojú ọ̀nà jàbàtà yìí kò sì níbi kankan tó ti jọ ojú ọ̀nà àlùsùnà ọ̀jẹ̀mọ́ àwa mutamayyiz ó dá yàtọ̀ ó dá dúró gédégbé kò sì ní ìbáṣà kankan kò ní kankan ṣe pẹ̀lú manhaj jabata ń pèpè sí gẹ́gẹ́ bí ìkookò bí o ṣe ní nǹkan kan ṣe bí o ṣe ní bàtà kankan bí o ṣe ní àjọṣepọ̀ kankan pẹ̀lú ẹ̀jẹ̀ anabi yusuf sísè ọmọ yakub. naam so ntòfà tí rasheed mustapha dọ́kì lábùbẹ́jì tó fi padà wá lọ sí ẹ̀wọ̀n tó fi padà wá rí ẹ̀wọ̀n he òun náà ni pé ojú ọ̀nà àwọn tí ń rìn ojú ọ̀nà àwọn ẹlẹ́wọ̀n ni kò sẹ́ni tí ó rìn ojú ọ̀nà náà illa man rahimahu rabbi àfẹnitọ́ ọ̀nà ọba àdékẹ́lá bá sànú ni ò ní rí ẹ̀wọ̀n he tó bá ń rìn ojú ọ̀nà yẹn sì ń sí àlè ni ò rí ẹ̀wọ̀n he àyàfẹnitọ́ ọ̀nà ọba bá sànú nítorí pé ẹni tó dá ojú ọ̀nà yìí lẹ̀ gan ẹlẹ́wọ̀n ni ẹlẹ́wọ̀n ni àwọn tí wọ́n sì máa ń rin ojú ọ̀nà yẹn náà ẹlẹ́wọ̀n ni wọ́n. so àwọn bíi Zaid Qutb àwọn bíi Hasan al-Banna àwọn bíi Mahmoud Haddad gbogbo àwọn wọ̀nyí ẹlẹ́wọ̀n ni wọ́n. sọ́yìnbá ní sì ojú ọ̀nà àwọn Khawarij sí ni ẹ̀yin náà sì mọ àwọn grandfather wọn tẹ̀ǹpẹ́lẹ́wọ̀n làwọn náà so torí pé àwọn ọ̀wà tó lè ránni lẹ́wọ̀n tó lè ránni lẹ́wọ̀n àwọn ìpèpè tó lè mú èèyàn bọ́ sínú ẹ̀wọ̀n náà ni wọ́n máa ń ṣe kí ni o wọ́n náà máa ń gbé dání tí yóò sọ́fà ló fi jẹ́ pé ẹ̀ka tó padà wá lọ sí Mustapha tó padà wá lọ láǹdì ẹ̀ sínú ẹ̀wọ̀n nìyẹn ṣẹlẹ̀ làwọn làwọn ń sáré gbéyàwó kí wọ́n má bàa sọ wípé ẹ̀wọ̀n tí Rasheed Mustapha ń ṣe yìí wé ẹ̀wọ̀n àwọn àfáàsùn náà máa ń ṣẹ̀wọ̀n tó a ti yanjú ẹ̀ lọ́sẹ̀ tó lọ pé ẹ̀wọ̀n tó ń ṣe ẹ o ẹ̀wọ̀n irú tẹ́lẹ̀ tí jàbàtà ṣe kù yẹn irú eléyìí tí Hasanul Banna ṣe irú eléyìí tí Said Kutubu ṣe irú ẹ̀wọ̀n yẹn ẹ irú eléyìí tí Masari tó ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ọmọ ìyá wọn inú àwọn ẹ̀wọ̀n tí wọ́n ṣe ni Rashid ń ṣe lọ́wọ́ báyìí kìí ṣerú ẹ̀wọ̀n tí àwọn àfáà súnà ṣe kíni o tí wọ́n ṣe ẹgẹ́ bíi imam ahmed rahimahullahu ta'ala imam ibn taymiya rahimahullahu ta'ala sheikhuna al-albani rahimahullahu ta'ala wa ghayr wahid min a'immati sunna. so ah, a ti ṣe àlàyé yẹn lọ́sẹ̀ tó lọ ẹni tí sọ̀rọ̀ yìí pé àwọn ọ̀rọ̀ tí rashid sọ gan tó padà fi rán ẹlẹ́wọ̀n mo ní mi ti ní àwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ àmọ́ pẹ̀lú gbọ́dọ̀ba ọlọ́run ti ní káwọn ọ̀rọ̀ yẹn ti lọ́wọ́ báyìí ẹ rí i pé níta ṣe níjẹjọ ni pé àwọn mẹ́rin àmẹ́lẹ́ ìtọ́jú ẹnu méjèèjì ọmọ ṣakíni àríkìsára sọ àpilé rẹ̀ ní ọ̀sẹ̀ tọ́lọ náà sọlọ́ ti wá ní kí ọwọ́ mi tẹ ti rọ̀ṣídì gangan fúnra rẹ̀ so ọ̀rọ̀ tó rán ẹlẹ́wọ̀n rèé so ọlọ́run ní kí ìkẹ́nà ọmọ ẹ̀yà kó sa àwọn ọ̀rọ̀ náà nínú àwọn késẹ́ẹ̀tì ẹ̀ tó ṣe so tó ṣe tó ṣe tó ṣe ọwọ́ àṣàjọ tó fi sọ̀rọ̀ nípa Dr. Asra Bilal tó fi sọ̀rọ̀ nípa wọn tó fi wá di pé wọ́n gbà ní ẹ̀wọ̀n naam sọmọ tí wàá rí ọ̀rọ̀ náà sọmọ wàá wò pé inshallah ta'ala min al òun náà ni pé kí ápìlì ọ̀rọ̀ náà sí etígbọ̀ wa sọ nígbà tó yẹ pé ní ìjẹjọ mi ní àǹfààní àti rí ọ̀rọ̀ náà sọ alhamdulilayi sọmọ tí wàá rí ọ̀rọ̀ náà báyìí so àkí àfikún nǹkan tí a ti ń gbọ́bọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ inshallah máa bẹ̀rẹ̀ sí máa pílé ọ̀rọ̀ náà ní nísìnyí so tó bá ti tó àwọn àsìkò kọ̀ọ̀kan tó yẹ kí n ká máa sí àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó ń sọ nísọkúsọ so màá máa ká máa sí díẹ̀ díẹ̀ so àmọ́ màá fi wálẹ̀ dáadáa kí á gbọ́rọ̀ náà bismillah. àyẹ̀wò ilé ìṣe bí ẹ̀dá tiẹ̀ ń wà láàyè àwọn tí wọ́n yọ ń gbádùn. náà ni mo ti máa ń sọ fún yín pípẹ́ wá ní ẹ sáré kí ó lẹ́yìn òní bídíà ebi á sùn wọn kẹ́ni pé kán ìjọba pa wá. ṣé ẹ sẹ́ni kan pa ẹwà ni pé wọ́n kí òun lẹ́yìn ẹ̀ ṣètò ọlọ́gbà ń rí wọn ló padà fi sọ pé ẹ sáré kí òun lẹ́yìn wọn ti gbà ó lọ kú nínú sẹ́mẹ́tì àbí wọ́n ti padà tó pé láti gbà àjẹbí àwọn kàwáyé àjẹbí náà wá ti jáde ẹ̀ pa wọn ni. Bàbá àwọn ẹ̀yà gbogbo ẹ̀dá gbọ́, ẹ̀wọ̀n bá fi wá sọ sí àbí mọ̀rùn gẹ́jọ́ sáré kí ó lẹ́yìn wọn. Ẹ̀wọ̀n ní kí ó pààyà, ó tó wá lè sáré kí ó lẹ́yìn. Ọlá ayé kò sí ìjọba tó gbà wẹ́lẹ̀. Kò sí. Kò sí ìjọba tó pa ọ̀la ìjọ wa béèrè pé Peter kò bá mọ̀ sí pẹ́sẹ̀ yìí. Kò bá mọ̀ sí pẹ́sẹ̀ yìí. Sẹ́rú àwọn eléyìí ìjọ tó jáde tó kọ síra yìí, ó yẹ kán mú ni. Ó yẹ kán mú ni. Wàláì, ó ní kéde, ó làwọn ọmọdé ọmọ orí àwọn tàbí máa ó kọ́ lé ìbò fún lábẹ́ wa. naam alhamdulillah lẹ́yìn pé ó sọ̀rọ̀ nípa Dr. Bilal Asra ó ní pé ìrẹsì àwọn abèrè wípé ṣé ìyẹn lè kírun lẹ́nu bí dáa bàbá lè kírun lẹ́nu bí dáa ó ní tó yẹ sí pé aṣù ìpìlẹ̀ gan ni pé ó máa pa wọ́n ni. orí ẹ̀ kí ìjọba máa pa wọ́n ni so nígbà bá ti pa wọ́n dànù tó ti pa wọ́n dànù irú ìbéèrè yìí gan kò ní máa wáyé náà pé sá kírun lẹ́yìn wọn àbá ní kírun lẹ́yìn wọn pé tọ́ba yẹ kí wọ́n ti pa wọ́n dànù ni ṣé ní sí yìí pé eléyìí tí wọ́n pè ní Abubakar yẹn náà same thing náà lòun náà sọ ní ìjẹjọ àmì ní ìjẹjọ náà ni náà ń sọ̀rọ̀ báyẹn ẹ̀sùn pé jàbàtà náà tọ́jọ́ ga wọn náà sẹ́ pé bóun náà ṣe máa ń sọ̀rọ̀ náà nù. so ó ní ọyẹ kan ti pa wọ́n kan pa dànù ìjọba pa ni wọ́n tó pé ìjọba ti wá pa ni so irú béèrè yìí rà ní wá béèrè so máa béèrè pé lè kí pé gan tó yẹ pé ọyẹ kan ti pa ni ní irú yẹn ó kọ tíra kan ó sọ àwọn ó wá mú ọ̀rọ̀ wá pé àwọn Khawarij àrẹ́bí sallallahu alaihi wasallam sọ wípé tán bá ti jáde ká pa wọ́n ni. sọ̀rọ̀ ẹ̀rí nìyẹn lọ́dọ̀ rẹ̀ yìí pé kéèyàn máa pa oníbídà ṣé bá nífi yìí torípa àrẹ́bí sallallahu alaihi wasallam sọ pé àwọn Khawarij tán bá ti jáde ká pa wọ́n. Naam ẹ jẹ́ ká sáré gbé àwọn kankan yẹ̀wò bí alákọ̀ọ́kọ́ náà òun ni wípé àwọn àfáà súnà gẹ́gẹ́ bí àwọn ẹ̀rí tó rinlẹ̀ nínú kitaaba àti súnà nínú alukur'an àti nínú súnà nabi sallallahu alayhi wa sallam. ó fún wa níbẹ̀ yẹn ṣe bá àwọn oníbídà lò àwọn oníbídà dẹ̀ ní ìdájọ́ wọn síra wọn kò ìdájọ́ kọ̀ọ̀kan wọn ó síra ìdájọ́ pé ká máa pa oníbídà ó ní sẹ̀rí àbágbé wá ni. nínú ìlú tó jẹ́ sí pé lórílẹ̀ ayé lónìí tí wọ́n ti ń lo ìdájọ́ sẹ̀ríà tó ti ń lo ìdájọ́ sẹ̀ríà láì lábòmílà òun náà ni Saudi Arabia wà. alhamdulillah àwọn àṣẹlẹ̀ kẹsẹlẹ̀ lẹ́nu jọ́ mẹ́ta yìí lẹ́nu bá a ti gbàwẹ̀ tán màsìkò léyà lẹ́yìn iléyà yẹn àwọn kankan ṣẹlẹ̀ tó jẹ́ sí pé ó fi hàn wá dájú pé lórí ilẹ̀ ayé omi tí ìdájọ́ ṣẹ̀rí àti sẹ́kù sí tọ́yì tún lò dáadáa òun náà ní Saudi Arabia. débi pé kódà ìkan nínú àwọn ọmọ ọba Saudi sábàtọ́kọ́ ọba Saudi pírẹsidẹ́ǹtì Saudi náà ń pè lọ́ba torí pé lọ́dọ̀ wọn lọ́wọ́ ní Saudi ọba ni wọ́n máa ń jẹ wọ́n pè ní monarchy ṣé so ní náà ń lò ń tiwọn tó yẹ báyìí nìyí tó tó bá sọ pé ọba Saudi ìtumọ̀ ní pé pírẹsidẹ́ǹtì Saudi nìyẹn ẹni tó wá jẹ́ ìkan lára àwọn fámìlì yìí royal family yìí tó yẹ pé tí ẹni tó wà ń bẹ̀ yìí tọ́lọ́mùbá lásìkò tó tọ́lọ́mùbá àdékẹ́lá bá kọ́lọ́n kó jẹ́ kí kọ́lọ́n kó jẹ́ ká gùn lẹ́mìí dáadáa tọ́lọ́mùbá àdékẹ́lá kó bá wa kún wọn lọ́wọ́ kó fún wọn lálàáfíà ara sòtọ́ àwọn ọba àlékẹ́lá bá ní àsìkò tó ẹgẹ́ bẹ́sí gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé gbogbo ẹ̀dá náà làsìkò rẹ̀ ó tó ẹni táwọn yìí náà wà lára àwọn tó yẹ kí ni o tó yẹ pé tọ́ba ti kàn òun tó lè ṣe kí ni o tóun náà lè jẹ olórí ni láìpẹ́ yìí láìpẹ́ yìí láìpẹ́ wọ́n pa kẹ́lẹ́ bá mọ̀ yín pé Saudi ọmọ kíní bọ́bá yìí tẹ̀ sófin ṣẹ̀ríà báyìí tọ́ba ti jẹ̀bi kí wọ́n pa ọ ni torí lè báyìí ara àwọn ọmọ president wọn ni royal family ni àmọ́ nítorí pé ó pààyàn ní Riyadh ní asima Saudiya kápítà Saudi Arabia náà ń pè ní Riyadh ẹni yìí pààyàn mbẹ so wọ́n ẹ̀ṣẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ wọ́n ẹ̀ṣẹ̀ pálá ìpẹ́ yìí ṣẹlẹ̀ àníṣe lẹ́yìn tí wọ́n ti gbogbo àwọn tí ẹ̀rí tó yẹ kó fojú hàn àti gbogbo àwọn ìwádìí tó ká ṣe lẹ́yìn tí wọ́n fìdí ẹ̀ múlẹ̀ pé ń tòótọ́ ló jẹ̀bi kó pààyàn wọ́n pa náà SA, kò sáfìgbò ń bẹ so kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn níwùsì àgbáyé ni wọ́n gbé kéésì àwọn nìkan kéésì ẹni yìí nìkan oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ìdí mo fẹ́ ń lò ń bẹ̀ ni pé ṣé wá rí tó jẹ́ sí pé nígbà tí ìjọba Saudi bá ń pa èèyàn tó jẹ́ royal family nítorí pé ó jẹ̀bi ikú torí kó pààyàn ẹjọ́ ìta yìí sì báwo wá ni ẹnìkan tó bá jẹ́ sí pé ìdájọ́ ká máa pa ọba wà nínú Islam ni ọba wà nínú ni ṣé yóò sẹ́kù ẹnìkan náà onídídá sáwọ́dí tẹ̀lé tó padà nù ẹjọ́ náà láwọn yìí kẹ̀ǹgbẹ́ téèyàn bá fẹ́ téèyàn bá fẹ́ da ọjà rú tó fẹ́ da ọjà rú tọ́kọ́ mú igbá ti ṣèyà rẹ̀

kò dẹ̀ kí ń ṣe àkídàtú ahli sunnah wal jama'a ni pé ká máa pa oníbídà ni. pèlè báyìí nìyí kò ń ṣe àkídàtú ahli sunnah wal jama'a. nítorí ẹ̀ pé àwọn fatawa àwọn àfa súnà gbogbo àwọn fatawa àwọn àfa súnà pátápátá láì ní láì ní àyàfi ni wọ́n ti máa ń bi wọ́n léèrè nípa yí pé oníbídà tí ò ṣe kíni o tí bídà rò gbé jáde kó ní Islam tá a lè kírun lẹ́yìn rẹ̀ wọ́n ní a lè kírun lẹ́yìn mùsùlùmí ni àbẹ́ ẹ̀kọ́ ni ṣébà ní sí so ẹ dákun tó bá jẹ́ sí pé ọyẹ kan pa ni táwọn ní sọ pé àtúndéjé irú fásiá òun ló ń bí mí ẹni tó yẹ kí ìjọba ti padà nù tètè máa tó bá yẹ pé ìjọba ti wá pa ni irú béèrè yọ máa wáyé gẹ́gẹ́ bí Rasheed ṣe ń sọ yẹn ṣébà ní sí so ẹ rí i pé irú nǹkan báyìí ò rí bẹ́ẹ̀ lásìkò àwọn sọ̀hábà náà dẹ̀ ní kò rí bẹ́ẹ̀ lásìkò àwọn sọ̀hábà kò ṣe kíni o kò rí bẹ́ẹ̀ a ti mẹ́rin wá tí ìgbà tí sọ̀bíl bọ̀nì ìsìlẹ̀ ẹ̀rọ́ọ̀sì tó ń ta mutashabihul Qur'an ká nígbà tó ń mọ̀rù tẹ̀ ṣé mọ̀rù pa tó gbé dàjọ́ pípa lé lórí tó bá yẹ pé èèyàn máa ń pa oníbídà ni ó mọ̀rù ọbẹ̀ lórí ni ẹjọ́ àzáwọn yìí sì ó mọ̀rù ọbẹ̀ lórí ni a ti mú titi nẹ́jìdà wa al tí Abdullahi ibn Umar tó ń kírun lẹ́yìn ẹ̀ tí Abdullahi pa tọ́pa nájìlá a'udhu billah abdullahi ibn umar dẹ̀ ń kírun lẹ́yìn nájìlá al-haruri nájìlá tó al-haruri abdullahi ibn umar ń kírun lẹ́yìn. abdullahi ibn túmọ̀ sí pé ọ̀rọ̀ tí ọmọ ọ̀ṣìrì ń sọ yìí ọ̀rọ̀ burúkú ni náà ló fi rẹ́wọ̀n he ètò fi rẹ́wọ̀n he náà nìyẹn al-jazā'u min jinsi al-'amal sẹ́bà ní fi yìí so tó ní ẹ wípé onímídíà o aslu gan ni pé ká pa wọ́n tẹ́tí wá rí wípé ẹ̀ńgọ́ mò ń sọ fún yín pé àwọn eléyìí báyìí tá bá ní agbára kò sí yàtọ̀ láàrin àwọn àti Boko Haram nítorí pé wọ́n gbà yí pé gbogbo ẹ̀yin tẹ́yìn bá ti ṣe jàbàtà ọ̀yẹ̀ káwọn máa parí ni. ẹ sẹ́ńpẹ́ sẹ́ńpẹ́ mo ti sọ sẹ́ńpẹ́ náà ni ó ń padà ń kọ̀nfàmù yìí sí ọmọ ti ti saki sọ jàbàtà fún rẹ ti sọ sẹ́ńpẹ́ náà ni Rashidi náà tó ń sọ báyìí sẹ́ńpẹ́ ti ń sọ nìyẹn. sílẹ̀ yìí là ń sọ fún yín pé wàláhì bá ṣe rí nìyẹn bá ṣe rí gangan nìyẹn àfikọ́ wọn nìyẹn wọ́n gbà yín pé gbogbo ẹnikẹ́ni tí ò bá ti ń ṣe ọmọ lẹ́yìn ìjàbàtà tí ò bá ti ní ṣí àdì same ideology pẹ̀lú wọn tí ò ṣí àdì same doctrine pẹ̀lú wọn pípa ni. ṣé bá ní ti yìí kódà kọ́ bá máa kírun ṣé bá ní ló fi jẹ́ pé wọ́n ní hesitate tọ́wọ́ yẹn kan bá lágbára ni láti lọ ju bọ́ǹbù lérò àwọn bẹ́ẹ̀ lórí ní mọ́sálásí tí wọ́n hesitate èèyàn tẹ́ ìfojú mùsùlùmí wò ṣé bí náà lọ sọ ìpè kíjọba lọ pa wọ́n ni sẹ̀ǹpẹ́ tá bá wá ní agbára tí agbára ìjọba lọ́wọ́ wọn sẹ̀ǹpẹ́ judgment fún wọn pass ní sọ yẹn àìsàn sábà yìí sì tó ẹ̀rí pé ti pa lókù báyìí so eléyìí báyìí lára àwọn ọ̀rọ̀ tí ń sọ nìyẹn ọba ní ọba ní ebi àwọn kọ̀wárì ìbá nàbí sallallahu alaihi wasallam tó máa jáde kan pa wọn kí ló fà á nítorí pé àwọn kọ̀wárì dìbò gọ́ọ̀tì ni wọ́n rẹ́bù ni wọ́n àti nínú ìdájọ́ ṣẹ̀ríyà àti ìdájọ́ àwọn òfin ayé náà ẹni tó bá ti rẹ́bù tó bá rẹ́bù against country ẹ̀ pípa ni ẹjọ́ ọ̀dọ́ táwọn yìí sì ìdájọ́ rẹ́bù nìyẹn tó fi jẹ́ pé bùgọ́ọ̀tì làwọn kọ̀wárì ṣé bá nìsí eléyìí ni reason dáná bìbí ní kápá wọn táwọn kọ̀wárì jìnnìkan làwọn oníbídíà a táwọn yìí pípa ní kẹ́mẹ́ bá wojú oníbídíà jẹ generally àbá anábì sallallahu alaihi wasallam sọ̀rọ̀ bídíà fún wa náà anábì sallallahu alaihi wasallam ó clarify bídíà bí ó clarify bídíà ẹ̀rí bá nàbí sọlọ́ sọlá mú yanjú ọ̀rọ̀ bídà fún wa ó dẹ̀ sọ kí ni àwọn ìdájọ́ bídà ó dẹ̀ ṣẹlẹ̀ lásìkò ànábì sọlọ́ sọlá náà kí ẹ ṣe pípa ànábì sọlọ́ sọlá bẹ̀rẹ̀ sí máa pa wọn àbí. ó ti wáyé sí pé ìdájọ́ àwọn kọ̀wárìjì ló wá ń di kí ni ló wá ń di pípa nítorí pé kí ni o nítorí àwọn kọ̀wárìjì náà wọ́n ń pa àwọn náà ń pa mùsùlùmí wọ́n dẹ̀ ń rẹ́bù against the government wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n rise against the government wọ́n ń dìde láti gba ìjọba lọ́wọ́ olórí. sọ́yọ́bà ní sì lànàbí sọ́lọ́ náà sọ́ọ́ sọ pé tẹ́ ẹ bá rí ẹnì kankan tó bá dìde tó lóun fẹ́ tó dìde lé àwọn olórí lórí tó ìjẹ́sí pé ámúrù yín àṣẹ ẹ àlámẹ̀rí yín gbogbo ẹ̀yin mùsùlùmí ó wà lọ́wọ́ ẹnìkan lóso gbogbo yín ẹni níjọba tí ń darí yín ẹnìkan wá rẹ́bù against government ànábì sallallahu alaihi wasallam ní gbogbo yín ẹ̀dìjọ́ sí kìnnì ẹ̀dìjọ́ pàwọ́pọ̀ bàjá ni tó bá lè sí pé ó yẹ kí ẹ pa ẹ pa. wa in ta'ifatani minal mu'minina iqtatalu fa aslihu baynahuma. ọlọ́run ní tí ẹ bá rí tọ́ ìfà méjì tẹ́ bá rí àwọn ikọ̀ méjì náà mùmìnì tí wọ́n ń jà. tọ́ ìfà yẹn ó lè túmọ̀ sí individual méjì èèyàn méjì tó ń bára wọn jà tọ́ ìfà náà nìyẹn. ó lè lè túmọ̀ sí group torí tọ́ ìfà bẹ̀rẹ̀ látòrí èèyàn kan tọ́ ìfà ó bẹ̀rẹ̀ látòrí èèyàn kan sọtẹ́ bá rí èèyàn méjì tó ń jà àbí ẹrí ìjọ méjì gúrùpù méjì tí wọ́n ń jà fàásùlẹ̀ òbẹ̀ iná hùmà ọlọ́run bá ní ẹ̀yin tí ẹ̀ sí lára wọn tí ẹ̀ sí níbi ìjọ alákọ̀ọ́kọ́ àti ìjọ ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ jẹ́ mùsùlùmí ojúṣe ti yín ni pé fàásùlẹ̀ òbẹ̀ iná hùmà ẹ ṣàtúnṣe láàrin àwọn méjèèjì kọ́mẹ́jà mọ́ ẹ bá wọn parí ẹ̀ fàyín bàbá ti ìdáhùn máa ẹlẹ́dù kọ̀rọ̀ ọlọ́run bá wá ní tí a nìkan tí ẹ̀yìn ẹnìkan náà méjèèjì tó bá lọ tayọ ààlà tó ti àjàngbìlà tó gbàgbére lórí ìjọ kejì lórí ẹnì kejì tí ò fẹ́ gbà faqatilu allati tabghi hatta tafi'a ila amrillah ọlọ́run bá ní ẹ pawọ́pọ̀ ẹ bá ẹni tó ń gbẹrù gbẹrí yẹn tó ń tayọ àlà yẹn ẹ pawọ́pọ̀ bàjá hatta tafiya ila amrillah títí fa tí ó fi sẹ́rí padà lọ síbi àṣẹ ọlọ́run ọba fa in tó bá wá sẹ́rí padà fa aslihu baynahuma bil adli wa aqsitu ẹ wá ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì pẹ̀lú déédéé ẹ ṣe déédéé ẹ ṣe dọ́gbandọ́gba inna Allaha yuhibbul muqsitin torí pé dájúdájú ọlọ́run bá ń kọ́ ó nífẹ̀ẹ́ àwọn olùṣe dọ́gbandọ́gba. náà níta alẹ́fàyọ́ ń bẹ̀ ni pé fàyín bọ́gọ̀ ti ihdahuma ala al-ukhra tí a bá rí ìkọ̀kan tó bá gbẹ́rù gbọ́n tó bá jẹ́ al-furqatul ba'diyya tó bá jẹ́ ìjọ tó gbẹ́rù gbọ́n rí lórí ẹnì wípé àmùsìkúnà hum àti ká átàrù yìí fún wa alọ́wà nínú musannaf ibn abi shayba àmùsìkúnà hum ṣé àwọn khawariji tẹ́lẹ̀ bọ ni wọ́n ni kò yé wa tùrẹ́sà ń bá wọn jà tẹ́lẹ̀ bọ ni wọ́n ni ṣé nítorí pọ́n jẹ́lẹ̀ bọ̀ làbí ń bá wọn jà ni. àwọn àwọn èèyàn fẹ́ mọ kí ni pàápàá ń tà ń bá wọn jà lé lórí kí ni ìdájọ́ wọn tá fi ń bá wọn jà àmùsìkúnà hum ìjẹ́lẹ̀ bọ ni wọ́n bí kọ́lá mi náà ṣírkì fárú Ali ní a kódà ẹbọ gan ni wọ́n sá fún àwọn kọ̀wárì jìnnà nínú ẹ̀ níbẹ̀ bọ́lọ́dọ̀ wọn. Mina ṣírkì fárú amúnáfikúnahù ọ̀dà ṣé múnáfikí ni wọ́n ni ṣé múnáfikún ni wọ́n. Kọ́lá iná múnáfikí náà láyà zùkúrúnà lọ́ha ìlà kọ̀lílà àwọn almunafikún ò kí ń rántí ọlọ́run ọba àyàfi nígbà díẹ̀ aw zikran qalilan àfi tàbí ìrántí kékeré tí ò lè ṣe wọn láǹfààní. àwọn eléyìí dẹ̀ ní yadhkuruna Allaha kathira. wọ́n á bí wàá nílé rẹ̀ pé faman hum ọ̀dà kí wàá ní wọ́n gbà yẹn. a sọ pé ikhwanuna baghaw alayna. àwọn ẹ̀yà wa ni wọ́n àmọ́ wọ́n jẹ́ buhọ́t wọ́n tayọ àlàlé wa lórí so nítorí báwọn kọ̀wárì bùgọ́ọ̀tì ni wọ́n nítorí ẹ̀rọ anábì sọ lọ́sọ̀ ọ̀dọ́ kí ni o lófin ní ká máa pa wọ́n ẹjọ́ nàdán nítorí pé wọ́n máa ń ṣe kí ni wọ́n á máa rise wọ́n á máa rebel against the government wọ́n á dẹ̀ máa pa àwọn mùsùlùmí so anábì sọ lọ́sọ̀ náà wá ṣe kí ni o anábì ní ẹ̀yin náà pa wọ́n dáfọyán lè ṣàrìhìn wàkẹ́fọ́n lè bọ́rọ̀ rìhìn nítorí kí ẹ lè bá dí ọ̀nà kí ẹ lè bá dí aburú wọn ẹjọ́ náà dáhùn ẹ̀yìn sí aburú tí wọ́n máa wá ṣe yẹn tí wọ́n máa wá pa yẹn yẹn so kí ẹ lè bá kọ́ dí tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ mọ́ so ẹ bá rí sí yìí so ẹ̀yin náà kí ni o ẹ kà ń ta àtáàkì wọn so ẹ bá rí sí so ìkòlè fẹ́ẹ́lẹ́ ọ̀dàtúfẹ́ẹ́lì so ẹ̀yin náà kanta àtàkù wọn nǹkan tá a bí sọ́lọ́ lọ́sọ́ àti níkà pa wọ́n nìyẹn. kì í ṣe wípé ó túmọ̀ sí pé àwọn kọ̀wárìjì nǹkan o nípìnlẹ̀ ẹ̀ máa pa wọ́n ni. ló fi jẹ́ pé nígbà tí àwọn kọ̀wárìjì jáde nípìnlẹ̀ Ali ibn Abi Talib tó yẹ pé nígbà tí òun gẹ́lẹ́ gba ọ̀pọ̀lọpọ̀ hadith wá nípa àwọn kọ̀wárìjì látọ̀dọ̀ ànábì. ìtẹ́bí ìhùyá ìfọ̀wà Ali ibn Abi Talib ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsù táwọn tánàbí sọ́lọ́sọ́ àfi sọ̀rọ̀ nípa àwọn kọ̀wárì Aliyu ibn Abi Talib náà gba ọ̀pọ̀lọpọ̀ eléyìí tó pọ̀ jù ń bẹ Aliyu ibn Abi Talib gbà wá. ó túmọ̀ sí pé kìí ṣe pé Aliyu ibn Abi Talib ọmọ ìdájọ́ àwọn kọ̀wárì jì kìí ṣe pé kò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ànábì nípa àwọn kọ̀wárì jì kọ́ ó mọ̀ nípa wọn kódà àwọn olójú ká mọ̀ nípa wọn. torí pé látọ̀dọ̀ rẹ̀ láti rí ẹ̀gbà wá tí ànábì sọ́lọ́sọ́ àfi ń sàlàyé kí ni o àwọn kọ̀wárì tó ti bí àdìsí wa ẹni tí ó tó mọ̀ nípa àwọn kọ̀wárìjì tó ẹgbẹ́ òun gan-an tó jẹ́ kí àlùmọ̀ yìí náà ọ wà lára àwọn tó ń kárí àlùmọ̀ yìí mọ̀ nípa àwọn kọ̀wárìjì tó nígbà tí wọ́n jáde Aliyu ibn Abi gbàgbọ́ yé wípé ntánẹ́bí ń sọ ni pé ìmẹ́lẹ́ tán bá ti ń jáde ò ẹ̀fáyà wọn ni Aliyu ibn Abi Talib dúró wọ́n bẹ̀rẹ̀ sí máa ṣe bí wọ́n ṣe ń ṣe ìgbà wọn Aliyu ibn Abi nígbà tó di wípé wọ́n pa wọ́n pa Abdullahi ibn Khabbab nígbà tí wọ́n pa Abdullahi ibn Khabbab tán ìní àìlú lọ́jọ́ bẹ̀rẹ̀ sí máa pa wọ́n ẹjọ́ ọ̀nà sáà máa ń sìn nítorí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí máa pa ẹ̀rìn yẹn kí ló dẹ̀ bá òun ni pé Ali ibn Abi Talib òun jà lọ pẹ̀lú àwọn Muawiya àwọn kọ̀ọ̀kan ti bẹ̀rẹ̀ wọ́n láti wá ṣe kíni láti wá lọ máa pa àwọn tọ́wà ńlé àtàwọn obìnrin tọ́wà ńlé àtàwọn ọmọ kéèké láti máa kó wọn lẹ́rú àwọn ọkùnrin kan máa pa wọn. ṣé báyìí sì wọ́n ti wá dìbò họ́ọ̀tì nìyẹn wọ́n ti dẹ́n tó ṣe kíni o to rise against the government so ìgbà yẹn ni Aliyu ibn Abi Talib wá pa wọn ìgbà yẹn ni Aliyu ibn Abi Talib bẹ̀rẹ̀ sí máa bá wọn jà so ìgbà yẹn nìsín so ilé ìgbà yẹn túmọ̀ sí pé ẹ̀rí àwọn kọ̀wárìjì tó ń sọ àwọn kọ̀wárìjì lọ̀rọ̀ yìí wà applicable sí nítorí wọ́n jẹ́ kí ni wọ́n jẹ́ buhot kí wá ṣe pé tàbí wọ́n applicable sí ó ní pé gbogbo ẹnikẹ́ni tó bá ti wọ́n jẹ́ pé òun náà right against the government ẹjọ́ náà máa ń sìn so irú nǹkan báyìí irú ìdájọ́ àwọn kọ̀wárì yìí ṣe kí ni ní ọmọ ẹ̀dá ìdájọ́ tiẹ̀ náà nípa kí ni nípa pípa nítorí pé kí ni nítorí pé wọ́n ń against the government nítorí pé wọ́n fẹ́ da àlámọ̀ rí i torí pé commotion náà fẹ́ cause wọ́n fẹ́ cause commotion yẹn ẹjọ́ náà máa ń sìn so wọ́n fẹ́ da problem lẹ̀ nìyẹn wọ́n fẹ́ wọ́n fẹ́ da omi àlàáfíà ìlú rú nìyẹn wọ́n fẹ́ da omi àlàáfíà ìlú wọ́n fẹ́ dàrú nìyẹn so tó bá ti di pé wọ́n bẹ̀rẹ̀ sí máa gbébọn against government tó bẹ̀rẹ̀ sí máa pa àwọn èèyàn tó bẹ̀rẹ̀ sí máa ṣe kíni so ẹ tètè láti kọ́ọ̀bù wọn so ẹ bá ní nìyí so eléyìí báyìí ni nǹkan tó mú wá ló fi jẹ́ sí pé ẹ dákun tó bá jẹ́ sí pé pípa òun náà láàmà pa wọ́n ni so ẹ bá ní nìyí so kí ló fà tó fi jẹ́ sí pé anabi sallallahu alaihi wasallam gan kí ló ti ọ̀pá dúró kòwé sí rọ̀ kí ló ti ọ̀pá dúró kòwé sí rọ̀ lórí àwọn kọ̀wárí yìí àrí Khalid ibn Walid olóhùn fẹ́ pa àrí àrí àrí àrí Umar ibn Khattab olóhùn fẹ́ pa Ànábì sọ fún àwọn méjèèjì pé wọ́n gbọ́dọ̀ pa ẹjọ́ ọ̀dọ́ sábà yìí sì máa ánìmọ̀ pàgbára ti wà ń gbà yẹn ìdájìmọ̀ pàgbára ti wà ní pé wọ́n darí ojú ogun ni wọ́n darí ojú ogun tí Ànábì ò tí ì lágbára lọ́lọ́ sójú ogun sẹ́pẹ́ ìlọsójú ogun darí ó indikéètì pé agbára ti wà láti kéde láti ṣe kíni láti pa ẹni tó bá ṣẹ̀ sí òfin wọn lójú ogun darí lànàbí sallallahu alaihi wasallam wọn ń pín nǹkan tí wọn mú bọ̀ lójú ogun ànàbí wọn ń fún àwọn kan tó jẹ́ sí pé ànàbí sallallahu alaihi wasallam ń fún wọn láti fa ẹ̀mí wọn sínú ẹ̀sìn sọ́yà nífi láti fa wọn ní abdullahi ibn khuwaisi ní dul khuwaisi rọ lọ́wọ́ à ń sọ fún ànàbí sallallahu alaihi wasallam pé ànàbí ò ṣe déédéé sọ̀rọ̀ pé ńgbà yẹn agbára ti ń bẹ dáadáa kí la ní wọ́n ṣe o wọ́n darí ojú ogun dé ni tí èèyàn tó bá darí ojú ogun dé kò lágbára. sọ̀rọ̀ pé kódà àwọn tó kó nǹkan àjẹgùn rá ni wọ́n fẹ́ nígbà tó ẹni wá sọ ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí Khalid ibn Walid ló ń fẹ́ pa Umar ibn Khattab ló ń fẹ́ pa Ànábì sallallahu alaihi wasallam ní kẹ́ mọ́ pa. Ànábì ní la'allahu an yakuna arábìn torí pé ní í ṣe kí ni o ń kírun ẹni yìí ń ṣe kí ni ń kírun tó bá yẹ pé ìrún tí ń kí lọ́jọ́ náà lọ́hùn tó bá yẹ pé kò sára nfààní ni kí ló tánàbí sọlọ́ sọ́nà fi wá lo ìrún yẹn gẹ́gẹ́ bí nǹkan tí ó kọ dí àwọn sọ̀hábà láti má pa tó bá yẹ pé ìrún tí ń kí ò wọlé ni kí ló tó bá yẹ pé ìrún ẹjẹ́ máa ní àtò mímọ̀ wá ní ẹ̀kọ́tì kí ló tó fi jẹ́ sí pé ó jẹ́ nǹkan tó kọ dí wa kí wọ́n má fi pàǹgbà yẹn tó ó túmọ̀ sí pé àsọtẹ́lẹ̀ sanabi sọlọ sọlọm sọ nípa àwọn kọwárìjì yìí nígbà tó bá di kí wọ́n bẹ̀rẹ̀ sí máa ráìsì against gọ́ọ̀mẹ̀ntì ni nígbà tó bá di kí wọ́n bẹ̀rẹ̀ sí máa rẹ́gùn against gọ́ọ̀mẹ̀ntì ni nígbà tó bá di kí wọ́n bẹ̀rẹ̀ sí máa wéjì wọ́ against gọ́ọ̀mẹ̀ntì ni wọ́n bẹ̀rẹ̀ sí máa wéjì wọ́ against ìlú ni. ṣé bá ní sèyí so òun ni wọ́n ń lò lórí àwọn mùsùlùmí ṣé bá ní sèyí tó Islam bitifaki ahli sunna pẹ̀lú ìpanupọ̀ gbogbo ahli sunna tí ó ní ọ̀yẹ́ ká máa pa ni tí ó bá ní sìn tí ó ní. sọ léyìí báyìí lára àwọn ọ̀rọ̀ tí ó ràn lẹ́wọ̀n ni. sẹ̀ńpẹ́ntì sọ ní sìn pé ń pàṣẹ jọ́jmẹ́ǹtì lórí Dr. Asro abẹ́ẹ̀kọ́ ni ipò yẹ kí ìjọba kí gọ́ọ̀mẹ̀ntì pa Dr. Asro ò ní. tí ó bá ní sìn. so naam kí ló bí nǹkan náà ò ní pé ṣe àmàbí kó ti wá sọ̀rọ̀ lórí èèyàn kan kó ti wá sọ̀rọ̀ lórí èèyàn kan kí àwọn èèyàn fẹ́ béèrè béèrè nípa ènìyàn pé ẹ dákun ẹni yìí bẹ́ẹ̀ ti wá sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí o àti bàkó ń ni ẹ dákun sí ẹ̀lẹ́ kírun lẹ́yìn ẹ̀ lójú wa ni àásù wọn gan ni kọ́ yẹ kí ìjọba máa pa wọ́n ni sọtọ́ bá yẹ pé ìjọba ti wá ń pa wọ́n ibo wá ni irú béèrè yóò ti wá jẹ jáde àmín wá ní irú ìbéèrè yóò ti wá jẹ jáde tó yẹ bá nísìn ẹ tiẹ̀ ní rí wọn bèèlè pé tó yẹ bá nísìn yìí so nǹkan tó fà tó fi sọ̀rọ̀ yẹn nìyẹn so ọ wá ní pé Dr. Asra pé kọ sínú tíra tí kọ Dr. Asra kọ tíra lórí ọrọ ìgbò dídì ọ wá ní kọ sínú tíra tí kọ wípé ìyẹn lè dìgbò pé àwọn sọ̀hábà náà ṣe gúnni o àwọn sọ̀hábà náà dìgbò ó ní wọ́n kọ́ ní Yorùbá wọ́n dẹ̀ tó kọ́ ní ní wà fi àkíkọ̀ àwọn sàhábà dìgbò tó tọ́ síbà nísìnyí òun ní ẹ̀kọ́ òye alìtìkọ̀bá ti ń bẹnu Islam kádìgbò ń bẹnu Islam àmọ́ àdìmọ̀kìràtíyà democracy ò sínú Islam bẹ̀tẹ́ lè báyìí ó ti kọjá bírèèni àwọn ọmọ burúkú yìí ẹjọ́ náà sáà máa ń sìn so ó ti kọjá bírèèni wọn wọn mọ wàláhì ẹ̀sìn ti dàrú mọ́ wọn lójú gan báwo ni o ti ní dàrú mọ́ wọn lójú ọ̀gá wọn ní ọmọ mùdọ́fù àti mùdọ́fù ilé yìí ṣé bẹ́ẹ̀ ni ẹ bá ṣe ebi jàbàtà ibọ́dọ̀ ẹ̀ náà ti ń kọ́ gbogbo àwọn àkídà burúkú àwọn ẹ̀sìn burúkú tán kọ́ yìí tí àwọn ọ̀dọ́dá bá ń ṣe tí ò máa rọmọ bọ́ọ̀lù pé ti ń pè Ramadan yìí ẹ ṣe jàre àfa ìtọ́ra mi létí yìí ṣé bá ní yìí so ara àwọn jágba tí ti sì ní Egypt tó fi dèrò ẹ̀wọ̀n nìyẹn tí ò kí ń lára àwọn tí lára àwọn kọ́ńtì tó jẹ́ sí pé wọ́n wà sensitive gan lórí ọ̀rọ̀ àwọn kọ̀wárìjì nítorí pé wọ́n ti wọ́n ti fojú winá rẹ̀ at Egypt gan ni àwọn kọ̀wárìjì gbogbo ayé ti spring up torí pé àwọn kọ̀wárìjì yìí wọ́n emanate látara àwọn olórí wọn méjì Hassan al-Banna àti Sayyid Qutb Hassan al-Banna àti Sayyid Qutb so àwọn méjèèjì ọmọ Egypt ni wọ́n ṣe àwọn ọ̀dọ́ dábàá yìí so ọmọ Egypt ni wọ́n ẹ sì pé ìjọba Egypt tí wọ́n mọ́lé ni kódà eh, Said Kutubu ń tiẹ̀ wọ́n padà parí kò yẹ báyìí nísìnyí so ló fi jẹ́ pé Egypt wọn kì í bá yẹn ṣe tán bá ti lè rí tán bá ti lè rí àwọn àpẹẹrẹ wípé ẹni yìí ó ní àwọn ìròrí àwọn kọ̀wárìjì báyìí àbó ń sọ àwọn ọ̀rọ̀ àwọn kọ̀wárìjì ṣé bá ní sìn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n yóò ṣe gbé ìdájọ́ lé lórí ni so nítorí ẹ̀ náà fi ṣe kí o náà fi ti jàbàtà mọ́lé ṣé ní sìn yìí so àtòun náà máa ń sọ sẹ́ni nǹkan tó mú kéèsì jàbàtà fúyẹ́ wọn bá pa sí Egypt ni tàbí kọjá sí pé káfún lẹ́wọ̀n gbére kọ́ máa jáde mọ́ láéláé in fact wallahi mo fọlọ́ bara búra òun gẹ́gẹ́ fúnra so ó sọ dáadáa wípé nǹkan tó òun ni kò ń ṣe ọmọ Egypt ọmọ Nàìjíríà ni so gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ti ṣe kíni wọ́n ti dá sí ńgbà yẹn sẹ́wọ̀n tó sábà yín ṣe so gọ́ọ̀mẹ̀ntì ní nítorí ẹ̀nà fi dìpọ́tẹ̀ pé ètò ẹ̀yàn ọmọ Nàìjíríà ẹ gba wàhálà yìí ẹ̀dá mú kó Egypt dé àwọn tí wọ́n jọ mú wọn papọ̀ pẹ̀lú jàbàtà ní ìtànjọ fílẹ̀ jàbàtà ọmọ tó padà ṣẹlẹ̀ sí wọn ó jẹ́ pọ́n ti pa wọn ó jẹ́ pọ́n bẹ́lẹ́ wọ̀n dì sí i tó jẹ́ ọmọ Egypt àdẹ́bílẹ̀ wàlọ́ọ̀hì òun gẹ́gẹ́ fúnra ẹ̀ máa ń sọ wípé kódà nígbà táwọn wà lẹ́wọ̀n irú ìyà tí wọ́n fi ń jẹ àwọn ọmọ egypt wọn fi jẹ àwọn torí páwọn jẹ́ fọ́nínà sẹ́wọ̀n ló sáwọn yìí so sẹ́wọ̀n yìí pé àwọn ìlú síra wọn ìlú wọn máa ń sábà ní àwọn àjọṣepọ̀ kan lórí àwọn ẹlẹ́wọ̀n tí tọ́bájọ́mọ nàìjíríà bá ń sẹ́wọ̀n nílùú kan sí so ìjọba nàìjíríà yóò bẹ̀bẹ̀ lọ́dọ̀ ìjọba egypt wọ́n sí láwọn òfin kata gbé kalẹ̀ tó jẹ́ sí pé wọ́n lè padà sí kíni wọ́n lè wọ́n lè padà ṣàmójúkò tàbí kan sọ wípé kí kí wọ́n kí wọ́n kán mú ẹlẹ́wọ̀n yẹn padà sí kọ́ńtì yẹn kọ́ lọ́mọ kọ́ntínú ẹ̀wọ̀n rẹ̀ ní kọ́ńtì yẹn ní kọ́ńtì yẹn yọ̀ lọ́mọ bẹ́wọ̀n yẹn lọ́bẹ̀ tí wọ́n mú kó ní prison ọ̀dọ̀ tiwọn. so nǹkan tó yọ jàbátá nìyẹn so ideology yìí ideology àwọn kọ̀wárì jì ni àní ilẹ̀ yìí tóun náà ń preach yẹn. náà ah, bóyá kí n play díẹ̀ sí nínú ọ̀rọ̀ rẹ̀ sókè wá sọ àlàyé díẹ̀ ní ṣókí nípa ọ̀rọ̀ wípé táwọn sàhábà dìgbò àbí wọn dìgbò ń tòótọ́ eléyìí láyé ọ̀dàrú máa fà sínú náà lọ́wọ́ wàláì ó kéré àdáadáa. intikhobat al-intikhobat kádìgbò mo sọ pé ó ń bẹnu ẹ̀sìn bet ìdúró àwọn wo ni ó ti àwọn wo ni ó dìgbò àwọn wo ni àwọn wo ni almuntakhibun àwọn wo ni wọ́n dìbò ṣé bá ní sí àwọn wo sì ní almuntakhobun ok àwọn wo sì ní almuntakhobun àwọn wo ládìgbò fún ṣé bá ní sí à ń pè àwọn kan ní àwọn kan ní ahlul halli wal àwọn tó yẹ sí pé àwọn ni wọ́n jẹ́ olùtú nǹkan tó bá ta kókó nínú òfin nínú òfin ṣẹ̀ríà àwọn ni wọ́n máa tú wàlá àwọn sì lólùdé nǹkan tó bá gba dídè nǹkan tó bá yẹ ká dè àwọn ni wọ́n máa dè nǹkan tó bá yẹ ká tú àwọn ni wọ́n máa tú àwọn wọ̀nyí ló pè ní ahlul halli wal àwọn yẹn gẹ́gẹ́ àwọn ni wọ́n dìbò irú ìdìbò tí tí wà nù democracy yẹn nínú nù kí sẹ́mi lè tó wà nù sẹ̀ríà nìyẹn pé àtajá àtẹran àti wèrè àtasíwé àtẹntọ́ àtẹntọ́ mẹ́ntọ́ ẹ̀ káyàn àtẹntọ́ rí ẹ̀ pé àtẹntọ́ ya wèrè àtẹntọ́ mọ̀ tó yàtọ̀ tó sì àti ìdìbò ń datọ́ ṣé bá ní gbogbo yẹn láàrin láti máa dìbò ẹ̀ lálọ́mọ no no no no no no kò wọ́n kí n ṣe báyìí. àwọn tí wọ́n bá mọ criteria táàfin yan olórí àwọn quality tó wà ẹ̀kọ́ wà lọ́dọ̀ lórí àwọn tó bá tán nímọ̀ nípa nǹkan yẹn àwọn ni wọ́n ṣe kí ni àtẹ̀lé yìí báyìí ó ṣẹlẹ̀. nígbà tí wọ́n fẹ́ yan Usman ibn Affan radiyallahu anhu tó fẹ́ yan gẹ́gẹ́ bí khalifa àwọn Ali ibn Abi Talib àti àwọn yòókù rẹ̀ tí Usman ibn Affan náà ń bẹ́nu wọn àwọn tí wọ́n dìgbò nìyẹn àwọn tí wọ́n dìgbò ń jọ yẹn ṣé bá nìyí wọ́n dìgbò ń jọ yẹn ló fi jẹ́ sí pé wọ́n padà wá yan Usman sèbá nísì so igbó yẹn ni wọ́n fi yan Usman àwọn méje ni lọ́jọ́ náà lọ́hùn sèbá nísì àwọn yẹn ni ah, àwọn yẹn ń pè ní ahlul halli wal aqd eléyìí báyìí tí mo ń sọ yìí gbogbo ìgbà tí àwọn àfa bá ń ṣàlàyé nípa bí wọ́n ti yan Usman bin Affan sí gẹ́gẹ́ bí olórí wọ́n mẹ́sàn kan tí mo sọ yìí àyàfi tó bá jẹ́ pé wọn kà fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ tẹ́ka fẹ́ sọ̀rọ̀ bíbélì pé wọn kà ń sọ̀rọ̀ nípa bọ́sẹ̀ yẹn bọ́sẹ̀ tẹ́bàdì tó ń discuss bọ́sẹ̀ yẹn yẹn sípò ní Islam àwọn ọ̀nà tó ń gbà yẹn sípò rí ẹ̀díkẹsáré mẹ́ńṣẹ̀. alákọ̀ọ́kọ́ òun ni pé kí ni o ẹni tí ó fẹ́ lọ olórí tó ti ń rí àpẹẹrẹ fóun fẹ́ kú sóyún láì ní so kí ó yan kó lẹ́yìn rẹ̀ pé tí n bá ti kú tán o lágbájá ni kò ti kẹ́yìn lágbájá ni kò sọ sí ìdí mi. eléyìí ni Abubakar ṣe tó yan Umar nígbà tí Abubakar fẹ́ kú Abubakar lọ́kọ̀ Umar kalẹ̀ wípé tí òun bá ti kú tán o ẹni tí ó jẹ́ khalifa gbogbo àwọn mùsùlùmí onítàní o òní Umar ibn Khattab ọ̀nà kan nínú àwọn ọ̀nà tí yàrá gbà yé lórí kó jẹ́ sí pé ẹni tí amiru ti ń kú lọ òun ló máa àpọ́ǹtì tí ó máa sọ sídìí òun tí ó bá kú tán ṣé wá rí ọ̀nà kejì àdúgbòyẹ pé òun lọ́nà alákọ̀ọ́kọ́ eléyìí tẹ́ bá wù yín jẹ́ gbé sálà ọ̀kọ́ ẹgbẹ́ sẹ́lẹ̀ kejì kò má kà pé wípé bóyá bó ṣe gbọ́dọ̀ tó nìyẹn nínú nínú èyí tó bá wù yín lè rí ṣe. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì òní pé kọjá sí pé ẹ ní àpọ́ǹtì yẹn kankan ẹ ní ẹ ní yẹn ní kankan ẹ fi àlámà níyẹn lẹ̀ fún àwọn ṣúrọ́ àwọn ìgbìmọ̀ tí wọ́n máa tí wọ́n nímọ̀ nípa ìdájọ́ ṣẹ̀ríà tí wọ́n nímọ̀ nípa ẹ̀sìn láti yan èèyàn láàrin ara wọn àbí láti yẹ̀yàn òun lélẹ̀ tó jẹ́ sí pé anabi sallallahu alaihi wasallam ṣe anabi sallallahu alaihi wasallam nígbà tó fẹ́ kú anabi sallallahu alaihi wasallam yan abubakar pẹ̀lú ìṣàrọ̀ ni pẹ̀lú tọ́ka ni kìí ṣe pẹ̀lú tẹ̀sírí pé bánabi ya anabi làmọ́lẹ̀ pé táwọn bá ti kú táwọn abubakar ni ó jẹ́ khalifa lẹ́yìn òun ẹgbẹ́ bó jẹ́ sí nígbà tí abubakar fẹ́ kú abubakar làmọ́lẹ̀ pé wọ́n bá fi jẹ́ khalifa tẹ̀gbẹ́ mo ti kọ́kọ́ mú yẹn wá pé ara àwọn ọ̀nà nìyẹn. so bẹ̀tà abubakar anabi sọ́lá sọ́lá nígbà tí anabi fẹ́ kú tó bá ti wá béèrè béèrè lọ́wọ́ anabi àbí wọ́n fẹ́ kírun anabi ọmọ ń dàrẹ́ tí wọ́n lọ sọ́dọ̀ abubakar pé abubakar ní kó lídì fún yín. sọ́mọ yín pé stylishly anabi ti yàn apọ́ǹtì abubakar nìyẹn pé ẹni tó tó dúró sí pòsíṣàn òun lẹ́yìn tó wọ̀ bá sí mọ́ òun náà ní ta ni o òun náà ní abubakar stylishly ìṣàrọ̀ pẹ̀lú ìtọ́ka ni kéde bíi tẹ̀sírí kéde pọ́nlá mọ́lẹ̀ nítorí ẹ̀rọ bíi ẹgbẹ́ gbàtà níbi síìkì tí ò lè kírun fáwọn èèyàn ẹ̀kọ́ anábìsọ sọ pé múrù àbàbákiri fàyè sọ́lìdì náà ẹ lọ pa abubakar láṣẹ kó kírun fáwọn èèyàn ní àyíṣà bí sọ pé àyíṣà ọmọ abubakar nìyẹn ọmọ abubakar wọn sọ fún ẹ̀jẹ̀ abubakar ó wò sí sọ pé kí wọ́n lọ́ọ̀rù kírun abubakar yìí bá ti ń kírun ẹ kó pọ̀ àwọn èèyàn nígbọ́n ti ń wì bàbá rẹ̀ ní sọ fún báwọn o tẹ̀wọ̀n táwọn ẹni ti ń sí àríjìdé pé à ẹ̀ẹ́ anabi ni ẹ ọbẹ ìwọ náà fẹẹ jọ àwọn ọmọ ìyá anabi yusuf àbí tí wọn pèsè pèrè lórí alẹ́ ah, mú ní ẹ lọ sọ fáwọn bakiri kó kí n fáwọn yẹn wọn wá lọ sọ fáwọn bakiri abakiri wa kí òun. sẹ́ńpẹ́ anabi sọ lọ́sàn-án jẹ́ kó yẹ pé pòṣíṣẹ́ àwọn tó ń dúró sí tó ọ̀bá sí mọ́ ta ló tún withstand ta ló tún lè withstand pòṣíṣẹ́ yẹn ta ló tún fit. láti dúró sí pòṣíṣẹ́ Abubakar nìyẹn bẹ́ẹ̀ tí gbogbo yẹn bìlì ìṣàrọ̀ ni kéde tẹ̀sírì anábì ọ̀sọ́ pé Abubakar náà jẹ́ kọ̀lífà lẹ́yìn o bẹ́ẹ̀ pẹ̀lú àwọn àtọ́ka yìí gbogbo wọn ti mọ̀ pé nínú nínú níta anábì sọ fún wa ni pé ẹni tó yẹ ká àpọ́ǹtì náà ni. fine obìnrin tí wọ́n bá anábì sallallahu alaihi wasallam ó sọ bá anábì sallallahu alaihi wasallam ó béèrè béèrè lọ́wọ́ anábì ó bá sọ bá anábì pé anábì òun padà bọ̀ lọ́dún tí ń bọ̀ tóun bá wà òun fi wá béèrè tóun bá wá dé tóun bá bọ̀ ọmọ nǹkan tó ti kú arábìnrin ah, lọ bá Abubakar dẹ́yìn lọ lọba dání tala mẹ́bi sọ fún gómìnà ẹ̀kọ́ lọ bá bí ìṣàrọ̀ anábì ti ń sọ fún wa náà nìyẹn kódà àwọn riwaya ti gbé wá pé ti fẹ́ pé àwọn ti fẹ́ sọ fún wọn yìí pé Abubakar ni ó jẹ́ khalifa lẹ́yìn mi bẹ̀tà Abubakar anábì padà sọ pé nínú kò tiẹ̀ nídìí àwọn tó àwọn sọ̀hábà lọ ni onítọ́rọ̀ ti mọ̀ yìí pé àlùmọ̀ yìí lẹ́yìn tó bá kú tán wọn àlẹ́ yẹn sọ so bí ìṣàrọ̀ ànábì yẹn Abubakar bẹ̀tẹ́lẹ̀ bí tẹ̀sírí lóbi jẹ́ nígbà tó kú tán tánàbí sallallahu alaihi wasallam kú tán láàrin àwọn muhajirun àtàwọn ansọ́ọ̀ ìfà nfàṣẹ̀rẹ̀ lórí tani ó jẹ́ kọ̀lífà tani tí ó jẹ́ olórí lẹ́yìn ànábì ẹ̀jọ́ náà sáà máa ń sìn tó yẹ pé ànábì ṣe tẹ̀sírí ìhù ni ànábì ti làmọ́ ẹ̀rẹ̀ pé Abubakar ló jẹ́ olórí lẹ́yìn òun ni àwọn muhajirun àtàwọn ansọ́ọ̀ ní ti fàǹfà lórí ìtí náà sọ̀rí ìhètí wálé lórí ẹ̀wọ̀n náà lórí tí ọ̀rọ̀ ànábì ti wá tó clear clear clear and direct ọ̀rọ̀ tó ti wá wọn ní kò sí kò ní sí ìṣìlá kankan kò sí argument lórí yẹn mọ́ wọn appoint Abubakar ni bẹ́ẹ̀ tí nítorí wípé kò sí ẹ̀rí kankan tánàbí ti là á mọ́lẹ̀ so ìṣàrọ̀ lọ́wà so nítorí ẹ̀ àwọn sọ̀hábà wọn ṣe kí ni o àwọn àǹsọ̀rọ̀ àtàwọn muhajirun ìyapasẹ̀ lórí ta ni ó jẹ́ kọ̀lífà àwọn almuhajirun sọ pé àwọn lọ́yẹ káwọn produce kọ̀lífà nítorí àwọn quality ti kàtà ń bẹ lára àwọn tí ò sí lára àwọn ansor àwọn jù wọn lọ ṣébà nìsí àwọn jù wọn lọ àwọn ansor rẹ nù àwọn náà ká produce sọ nípa tọ́lá àwọn náà possess àwọn quality kan àwọn náà láwọn ìròyìn kan lára tí ànábì òfin ròyìn tí òfin ròyìn náà àwọn méjì split wọ́n pín sọ́nà méjì wọ́n pín sọ́nà méjì pẹ̀lú wípé àwọn ànsọ́ọ̀rù yín ńgbà tó bá ti rí báyẹn ó ń kálukú ẹ̀yin ẹ̀yin ẹ̀yin olórí láàrin ara yín ẹ̀ma bá ti yín lọ àwa náà ẹ̀yin olórí láàrin àwa náà láwọn tó jẹ́ ẹ̀dá àti tiwa náà wọ́n jẹ́ àgbààgbà wa tá a sì mọ̀ pé olórí ni wọ́n láàrin wa àwọn ibi sáà dùbùnà ìbáàdà àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn kó tó wá di wípé Abubakar Umar Usman àti àwọn kọ̀ọ̀kan náà sọ̀hábà wọ́n wá tájẹ́ àwọn almuhajirun wọ́n wá pe àwọn tán jẹ́ ẹja sínú àwọn àsọ̀rùn náà pé ẹ jẹ́ kájọ ẹ jẹ́ kí ájọ wo ọ̀rọ̀ yìí dáadáa so ibi bẹ́ẹ̀ ibi bẹ́ẹ̀ ìgbà tó wọ́n tán dìjọ́ ń gbé yẹ̀wò pẹ̀lú àwọn ẹ̀rí wọ́n mọ̀ ló wá ń fún wọn láwọn ẹ̀rí kan pé ẹ má gbàgbé pé kánábì tó kú ànábì ṣe àwọn ìtọ́ka ìtọ́ka ìtọ́ka báyìí so ó yẹ kó ti yé wa wípé ẹni tánábì sallallahu alaihi wasallam ní kó máa jẹ́ olórí fún wa níbi ìrun kíkí ká ṣáájú dánàbí so ayọ́nu sábà bá pì láti máa jẹ́ aṣáájú fún wa níbi ìrun ǹjẹ́ kọ̀ wá ní tọ́bí káyọ́nu sí gẹ́gẹ́ bí ẹni tí ó máa jẹ́ aṣáájú fún wa lórí àlámọ̀rí ayé wa nígbà tó yẹ pé òun ni ayọ́nu sí kọ́ máa jẹ́ aṣáájú fún wa lórí àlámọ̀rí ẹ̀sìn wa ọ̀rọ̀ ọ̀run gan kí wá ní òsè wa tá à ní yọ́nu sí kọ́ máa jẹ́ aláṣáájú fún wa lórí àlámọ̀rí ayé wa ibi bẹ̀ ló fi jẹ́ sí pé gbogbo wọn ń jọ yẹn wọ́n padà ṣé kí ni wọ́n padà vóòtì Abubakar ní Siddiq wọ́n dẹ̀ ṣe bẹ́yà fún lẹ́sẹ̀kẹsẹ̀ ẹjọ́ náà sábà yín sìn so pẹ̀lú nǹkan yẹn gbogbo wọn ni wọ́n vóòtì Abubakar ìtànpè ní pé yẹn ń vóòtì náà nìyẹn ẹjọ́ náà sábà yín sìn ìtànpè ní bóyá bóyá bóyá èdè ni ò yáwó eléyìí ni o bóyá èmi ò mọ nǹkan tó rọ̀ǹgì pẹ̀lú pẹ̀lú pẹ̀lú kọ́ọ̀tì wọn èmi ò mọ nǹkan tó rọ̀ǹgì pẹ̀lú fakọ́ọ̀tì wọn honestly speaking ìmọ̀ nǹkan tó rọ̀ǹgì pẹ̀lú fakọ́ọ̀tì wọn tó fi jẹ́ sí pé ẹ̀ka máa takò nǹkan tó yẹ kó rinlẹ̀ síbẹ̀ ní sìyí tíyàn ọba yí ẹ tíyàn ọba yí ẹ títí títí bá ti àpọ́ǹtì Usman nǹkan síbẹ̀ ní sìyí so ọ̀nà ẹlẹ́ẹ̀kejì nìyẹn ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé kó jẹ́ sí pé èèyàn kan òun náà ló di olórí ó jàjàjàjàjàjà ó jàjàjàjà ló fi overpower àwọn èèyàn tó fi di pé ẹnì kankan agbára rẹ̀ ọ̀ka mọ́ òye báyìí nísìnyí òun gangan ló jáde ìyá tó fi padà dídí ni tó fi padà wá borí gbogbo àwọn èèyàn tó bá ti wá lè borí bẹ́yẹ tó ti borí ó ti dé lórí náà nìyẹn òye báyìí nísìnyí so kí láyé pàdé bẹ̀ ni pé ibi báyìí òun níbi tí àwọn ń ṣe ìṣàrọ̀ sí actually actually mi ti ka tíra tí wọ́n ń sọ yìí mi kódà mi tiẹ̀ mọ̀ pé dókítà yìí kọ síra lórí irú nǹkan báyẹn tí kìí bá sì ṣẹlẹ̀ yìí tó ṣẹlẹ̀ bẹ̀tì níbi ọ̀rọ̀ tí ọmọ yìí fún rẹ̀ ń sọ rọ̀ṣídì ń sọ yìí ó yẹ báyìí nìsí ó jẹ́ kó yé mi ó jẹ́ kó ó kà ó sọ pé dókítà sọ wípé àwọn sọ̀hábà dìgbò ṣé ọ̀rọ̀ náà máa ń yìí so ó sọ àwọn n fara pẹ́ kó sọ àwọn ẹ̀rí yìí o bẹ̀tì ó sọ àwọn sọ̀hábà dìgbò bẹ̀tì ẹgbẹ́ àwọn bí nǹkan yẹn ṣe ń bọ̀ nínú Islam àti báwọn àbá àsúnà ti máa ń ṣàlàyé tó ṣe sọ wípé bí nǹkan yẹn tí dókítà sọ yẹn ń tòótọ́ ọ̀rọ̀ ni. ṣé wàá rí nítorí pé dókítà yìí sọ wípé èèyàn lè dìgbò yẹn nítorí ẹ̀ ló lọ yẹ ká pa wọ́n sí. ó ní torí pé ó ti di kèbè yìí báyẹn pé wọ́n sọ pé èèyàn lè dìgbò. pé wọ́n sọ pé ìgbò ga o èèyàn dìgbò alhamdulilayi pé mo rò pé ibẹ̀ yẹn ti clear pẹ̀lú ọ̀rọ̀ yìí pé sẹ́wárí ẹni jẹ́ mo sàlàyé pé àwọn tí ó dìbò ní Islam àwọn ni àwọn ni ahlul halli wal aqd àwọn tó jẹ́ sí pé wọ́n mọ̀ nípa bá a ṣe tú àlámọ̀ rí tó ta kókó àti bá a ṣe délé tó àwọn wọ̀nyẹn àwọn tó jẹ́ sí pé wọ́n gbárí gan nípa ìmọ̀ ṣẹ̀ríà nípa ìmọ̀ òfin ọlọ́run ọba dáadáa tí wọ́n dẹ̀ jẹ́ kí ni o tí wọ́n dẹ̀ jẹ́ àwọn ẹni rẹ̀ àwọn yẹn ni wọ́n máa ń pè ní ahlul halli wal aqdi àwọn náà ní ṣúrọ́ ṣé bá ní sí àwọn yẹn òun ni nígbà tí Umaru fẹ́ kú tí Umaru fẹ́ kú Umaru wá pe àwọn méje tọmọ yìí pé àwọn méjèèjì yìí kò sẹ́ni náà nù wọn tí ò lè yìí máàjì àti lídà lẹ́yìn tó ń bá kú tán tí ò ní ẹ̀tọ́ tí ò ní àwọn qualities tó fi lè jẹ́ olórí ilé àwọn mùsùlùmí lórí lẹ́yìn tó ń bá kú tán ọwọ́ wo àwọn méjèèjì yẹn Umar wá pè wọ́n mo wá ní ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ọwọ́ pé àwọn méjèèjì yìí orí tó ń bá ti kú tán o ẹ̀yin méjèèjì ẹ decide láàrin ara yín ta ló jẹ àmírù ta ló jẹ àmírù mùmínì ṣùgbọ́n tí Umar wá kú tán gbogbo wọn náà wá decide ó ṣe kíni o wọ́n vóòtì wọ́n vóòtì Usman ibn Affan rọ́bì including Ali ṣèlú àdìsí nítorí pé ọ̀rọ̀ tó ń bẹ́ẹ̀ mẹ́rin lọ́dọ̀ àwọn ṣíà náà àkànníyà sọ́dọ̀ àwọn ṣíà ni ṣèlú àdìsí yìí wọ́n sọ pé Ali nǹkan o kò yọnu sí khilafa kò yọnu sí ìjọba Usman kò yọnu sí ìjọba Umar eh, àti Abubakar pé wọ́n ṣe àbòsí fún Ali ni so Ali ló yẹ kí ó jẹ́ khalifa lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam ṣé ní ti yìí so yọrọ ni wọ́n máa ń mú kí sọ̀kan wá lórí pé á lè pẹ́ kó tó ṣe bẹ́yà fún Abubakar but at last Ali àti Zubair bin Awam àwọn méjì lọ padà ṣe bẹ́yà fún Abubakar ní Siddiq àmọ́ níjọ́ tí wọ́n ní wọ́n appoint Abubakar ní Siddiq níjọ́ yẹn Ali àti Zubair bin Awam àwọn méjèèjì ò sí ń bẹ̀ wọ́n ṣe kí ni wọ́n sí ń bi ọjọ́ tí wọ́n ní wọ́n padà appoint abubakar yẹn nígbà tí abubakar wá rí pé gbogbo àwọn almuhajirun ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn tí wọ́n jẹ́ olórí wọ́n ṣe bí àfohùn kò rí àlì kò rí zubairu abuna wa ó padà ránṣẹ́ sí àwọn méjèèjì yìí pé kí ló dé mi ò rí ń jẹ́ wá ṣe bí àfún mi àwọn méjèèjì padà sí kí ni o wọ́n padà ṣe bí àfún abubakar siddiq àti àwọn padà ṣe bí àfún abubakar siddiq tó a fẹ́ lọ síbẹ̀ yẹn níbi ọ̀rọ̀ àwọn ṣíyà kọ́lá yanjú bẹ̀tí nǹkan tá a kan yanjú ni pé ǹjẹ́ àmọ́ islam ní ó ní àwọn ètò fáwọn wo ni ó vote kéde pé ẹ wàá gbé ọ̀rọ̀ à ń vote sí ìta tẹ́ gbé tajà tẹ́ran àti wèrè àtàsíwìn náà ni ó máa ṣe kéde ni ó máa vote no no no no eléyẹn so a democratic method nìyẹn ṣé báyìí nìyẹn so kò ń ṣe kò ń ṣe ìlànà ti ṣẹ̀ríà nìyẹn so bẹ́ẹ̀ táwọn àfáà bá sọ pé àwọn sàhábà dìgbò ìgbó ń bẹ so nǹkan táwọn ń sọ òun náà ní títí ìlànà ṣẹ̀ríyà kéde kí ni o is the democratic one so alhamdulillah so eléyìí báyìí so ó jẹ́ nǹkan tí mo sọ pé mo fẹ́ kàn mọ́ sí níbi àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí bá ti ń sọ tó yẹ kí mo rí i pé bóyá tá a bá jùlẹ̀ bọ̀rọ̀ gidi bẹ́ẹ̀ tá a kàn ń gbọ́ lásán ẹlòmíì lè máa rò pé bóyá ah, ó tiẹ̀ mẹ́rin wá gẹ̀ tẹ̀sí ìrántí ọmọ ẹ̀sìn kó máa jẹ́ sí pé à ń fún ẹlòmíì ní chance láti sọnù nìyẹn so àwọn ibi tó bá ní ìdíkà máa kàn mọ́ sí inshallah kàn sí so inshallah ẹ jẹ́ kí nǹkan tó play díẹ̀ fún títa lẹ́yìn torí ọjọ́ ti lọ so that kí kí a lè gbọ́ ọ̀rọ̀ tí ń sọ ká lè gbọ́ ní àgbọ́yé. onílà ló dìbò ó dájú sara ó ní àwọn àbí wọn dìbò fọlé onímọ̀ lọ ni wọ́n dìbò fọlé. òun lè ní ẹ̀dá níbi àyè ìbá dá nígbà tí mo sáré brọ́ọ̀tẹ̀ lọ tí mo sáré kàwọn ní gbádùn náà ni mo fi máa ń sọ fún yín pé bẹ́ẹ̀ bá ní ẹ ká lè tún lẹ́yìn oníbídíà ṣe bí a sùn wọn gan ni pé kán ìjọba pa wọn ṣe ẹ̀ sẹ́ni kan pa ẹ̀wà ni pé ó kírun lẹ́yìn rẹ̀ ṣe bí ọlá gbà ń rí wọn ló bàtà fi sọ pé ẹ ká lè kírun lẹ́yìn wọn ṣé nígbà ó lọ kírun nínú sẹ́mẹ́tì àbí náà ti fáyà rù torí pé lásìkò ànábì àwọn kàwárí ànábì nígbà wọn ti jáde ẹ̀ pa wọn ni gbàtà wọn pa wọn ẹ̀dá gbogbo lẹ ti á gbọ́ táwọn bá ti wà sọ pé àbí mọ̀ ìgbẹ́jọ sáré kírun lẹ́yìn wọn ẹ̀wọ́n ní kò pààyàn ó dùn wá ní èdè sáré kírun lẹ́yìn ọlá ẹgbẹ́ kò síjọba tó pàwọn eléyìí kò sí kò sí ìjọba tí ó pa wọn láti tẹ̀wá ń béèrè pé ìdá kò bá mọ̀ sí pẹ́sẹ̀ yẹn gan kò bá mọ̀ sí pẹ́sẹ̀ yẹn tẹ́rú àwọn eléyìí ìjọ tó jáde tó kọ síra yìí ọ̀rẹ́ kan mú ni ọ̀rẹ́ kan mú ni wàláì ó ní kí ni ó láwọn sọ pé kọ́mọ orí àwọn tàbí máa ń dìbò àwọn àmọ́ ẹ ó kọ́lé òkú kan lábára ó ní tàbí ń dìbò ó láti ọ̀sára ó ní àbúbákì wọ́n dìbò fún ni ó ní mọ̀rọ̀ ó ní wọ́n dìbò fún ni. O lè ní ẹ̀dá ní tíra yìí ìbájá ah, nígbà tí mo sáré bros ẹ̀rọ àti mo sáré kàmú ni ah, ah. ẹ̀dá burúkú eléyìí wàá sọ̀rọ̀ àbíkẹ́lẹ́ ń pè é wàá lọ fẹ́ bá mi ṣe nìkan èmi ò jókòó tẹ́lẹ̀ máa gbé òkú mi lọ́dọ̀ aṣọ yóò họ yìí <laughs> wàláhì owó abẹ́ ó ìbò nìkan làwọn mú ó láwọn náà fara wọn lo ìdájọ́ mi lẹ́yìn ìdájọ́ àlọ́ mo ní o ti ya problem <laughs>

ó ní owó gan kódà ibi tó lówó dé kéṣe gbé àwọn amúbí ẹ̀yà yìí o ó ní owó gidigan gidigan kódà ó tún wá wá láti fámìlì tó lówó gbogbo wọ́n ti fẹ́ ra gbogbo owó tán ẹ dákun kí ló kan ọ̀rọ̀ ẹ̀sìn pẹ̀lú pé yẹn kan lówó pé wọ́n fẹ́ ra gbogbo owó tán fámìlì ẹ̀ lówó tí ẹ bá ṣe pé ojú kòkòrò ń bẹ lójú rẹ̀ <laughs> ẹ àwa wí àti àti àyọjú náà àkọ́dà ah, níbi ilé ọkọ̀ padà sọ pé àkọ́dà ah, òun lòun tó òun tóun tó ti àyè ṣe sọ pé ó yẹ kó ra ilé kan fóun. sẹ́ni sẹ́ni kọ́ ma ẹ̀kọ́ ma ẹ̀kọ́ ma ẹ̀kọ́ ẹ̀ǹpẹ́ ẹ̀ǹpẹ́ ẹ̀ǹpẹ́ kòkòrò ń bẹ lójú ọmọ ìbáyìí. ẹ jẹ́ wọn ní sábà yìí bí jẹ́ máa ń ṣe nù. náà ó ti ayé mo ní ó ti ayé mo ní nílé sáà mi. ọ̀sán ni wọ́n ní dókítà ti padà ara lé mo níbẹ̀ wọ̀ wọ́n ti ra lé fún ọ́nbẹ̀ lọ́mọ ṣe fàájì mbẹ́ èmi jàmbá rò pé kí ogún ọdún lẹ́yìn kan fún ọkọ lọ́mọ ṣe fàájì mbẹ́ o alógún ọjọ́ mi ní káyì bóyá bóyá yìí ná bóyá kò fi láǹ lẹ́sìn ni kò sì máa fi ṣe warm up máa fi ṣe warming up kalẹ̀ máa fi warm up kalẹ̀ fún fún another one títí ń padà bọ̀ wáyù so kí láyé fàyọ̀ bẹ̀ ni pé kí ni ẹ̀ẹ́dọ́gbọ̀n yẹn lówó gan o olówó gan oní owó gan kódà kì í ṣe pé àwọn amóbi ẹ̀yà níbi owó tó ní kódà ó tó wá wá láti di fámìlì ti fámìlì tó lówó àwọn fámìlì ẹ̀ríkì gan wọ́n lówó gan gbogbo owó náà ti fẹ́ rà tán kódà àwọn ìṣẹ̀ tó ra lẹ̀ kan ó tún sọ ó ní kódà àwọn ìṣẹ̀ tó ra lẹ̀ kan ní kinní bẹ̀ wọ́n ń pọ̀ gan kí ló kàn bẹ́ẹ̀ tí ẹ bá lè kọ́ ọ̀ràn júmọ́ west ní west ọ̀ràn júmọ́ ọ̀rọ̀ ọlọ́rọ̀ kí ló kàn bí pé ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ tó ra lẹ̀ ẹ bọ́lá dókítà lọ ń pààyàn lẹ́kún wàláhì azim kéèyàn tún lórí láyà kó tún kọ́ ní ìwé tó dẹ̀ mọ̀ pé síbi tí ìwé yẹn ò lè dé kéèyàn tún kọ́ ní ìwé tó mọ̀ pé ọgọ́rùn ọdún sì sí wọ́n máa kà á lọ ni ó sì kọ̀kọ́ kúkọ kọ̀kọ́ kúkọ kọ̀kọ́ kúkọ kéèyàn lọ dókítà kó kàn wí ìgbésí ayé ẹ̀ kó mọ̀ bí ó ti yanjú àwọn simple thing nínú ẹ̀sìn tó sì mú ẹ̀rí wá tó sì ah, ah, ọ̀rọ̀ wọn le o ẹ̀kan ṣẹlẹ̀ nígbà yẹn ìṣẹ̀lẹ̀ yìí ni Busari wá fẹ́ lò òun náà ni Dr. astro yẹn so òun náà lòun náà fẹ́ lò àwọn dókítà lédè èdè tẹ́ ń gbà kiri yìí àrùn bá lè ṣe yín sí o torí dókítà òun ò tiẹ̀ fẹ́ wúlò kankan wọn ní ìsinmi báyìí so dókítà yẹn ò wúlò fún wọn rárá títí olè wọn ma. látara kí ìlú lè bá a dáa Dr. Asraw náà sọ látara kí ìlú lè bá a dáa ó nítorí pé ìyẹn náà ń pè ní ìyẹn náà ń pè ní ìyẹn náà ń pè ní kí àwọn ọmọ títí àwọn ọmọ tó gbé wa lọ kọ́tù abẹ́yà yìí náà pè wọ́n. human right orí ẹ̀ náà pè ní human right ẹgbẹ́ akọ̀yà orí ẹ̀ náà kó ti tọ́lá ní ẹgbẹ́ akọ̀yà ó lànà bí wàá jọ ìwọ̀n ó lànà bí jọ ìwọ̀n ó jọ àwọn bàbá kèfèrí yẹn oní tó fi mú àná bí jọ ìwọ̀n bàbá kèfèrí ajẹ́gbà náà lè jọ àwọn bàbá kèfèrí di Jonathan yìí náà ti wà láyé àwọn ọmọ yẹn Ismail Busari yẹn ah, àti asúrọ̀wù yìí náà wọ́n lè ní ẹ̀dá

ìyàwó ẹ̀ ó fẹ́yàwó nígbà yẹn ó dẹ̀ ìyàwó ẹ̀ ṣe ìwò ní nìkan ẹ̀ bíyà ẹ̀ tó ṣe wọ́n tún lọ ṣe wọ́n tún wá lọ ṣe ní ìlú báyìí wọ́n lọ jọ nínú àbá nígbà tí èyí àbúkà ti ìkẹ́kọ̀ọ́ kọjá àwọn ọmọ àti àtúntò ìlú ó sì bẹ̀rẹ̀ ayọ́nu lè owó tí dr asọ́rọ̀ ní tí ò tí ò kó fún yìí nígbà tó ọmọ yìí náà ni. bí kí wọ́n ṣàṣẹ́ra lẹ́ẹ̀kan fún mi ká ṣẹ́ra mọ́tò sí ń dì náà ní sàn wáṣá ó ní dókítà sọ̀rọ̀ yẹn ó ní ó ṣe ṣèyàwó kan ó ṣèyàwó fún ó ṣèyàwó fọ́mọ rẹ̀ ó ṣe ṣèyàwó kan báyìí ó ṣe ń wo tó wá lọ sí Dubai àá sábà náà nù tó wá lọ ṣèyàwó Dubai ẹ dàkún sí haramu ni kí ẹ lọ ṣèyàwó Dubai. nígbà tó agbára rẹ bá gbé kódà kí ọmọ lọ sí Dubai kódà kódà fẹ́ lọ sí lórí ní ní sky ẹgbẹ́ ìgbà tó bá ti lè gbàlejò síbẹ̀ lọ lọ sí kò yẹ báyìí nísìnyí tẹ́gbàrá yẹ bá ti gbé wá ní ẹ eh, eh, kìíní kan ó tún wá ó ṣe ìyàwó wò ó tún wá lọ ó tún wá lọ sí ìyàwó ń dùbà ìjọba ní bá ti wá ń bà ní owó ẹjọ́ ti tún rò nù. kí ló kan tiẹ̀ pẹ̀lú pé ìyá lọ sí ìyàwó ń dùbà yìí kí ló kan tiẹ̀ mẹ́. àwọn ibi tí wọn náà ti ń ṣe àwọn ibi tẹ́yìn náà ti ń ṣe ìyàwó òun wọ́n ní káyìn náà ṣe ìyàwó mẹ́wọ̀n wọ́n ní káyìn náà ṣe ìyàwó mẹ́wọ̀n àbánábì fún wa ní àkíní eh, mọ́sálásí ilẹ̀ tí máa ṣe yàwó abẹ́ǹkulé lé yín àbínú kọ̀rọ̀ yàrá yín àbí yíbo ńlá anábì ti fún wa bí ká máa ṣe yàwó. ẹ̀yẹ́ ó ṣe ń lọ sí Dubai nù kí lọ́ọ́ kan ṣe ń bẹ̀. ṣé báyìí lára àwọn àyọnu sọ tó kó bá náà nù. tí dókítà ìfowó àwọn pé ah, ah defamation of character lélẹ̀ ìbanilókọjẹ́ lélẹ̀ yìí bẹ́ẹ̀ yà má sì bàyàn lókọjẹ́ ṣàmọ́ pé òfin òfin òfin òfin fìyà jẹ yàn ṣé báyìí mùsùlùmí rẹ̀ bá bá yẹn ló kọjẹ́ tọ́wá fi wà guilty twenty million naira ni tí ó bá ní dìyí so àwọn ìta àwọn àwọn wòròwòrò tí ń wúlé lè tọ́ran lẹ́wọ̀n nù. ẹ dákun ṣé eléyìí báyìí nísìnyí sẹ́sùn lọ́rọ̀ àwọn lẹ́wọ̀n báyìí àbáyọ̀rọ̀ sọ. àyọ̀nù sọ ni ní tí ò kàn ọ́ ẹ̀ fámìlì ẹ̀ ní fámìlì ẹ̀ lówó ẹ̀ ó lówó gan ẹ̀wọ̀n ẹ̀jẹ̀ tó ń ra lẹ̀kan sí wo báyìí lẹ́yìn pọ̀ gan kí ló kẹ́ mẹ́ ẹ̀ gírígan ó ṣèyàwó fọ́mọ ó ṣe ìyàwó ó ṣe ń wò ó tún wá lọ sí Dubai ó tún wá lọ sí Dubai ó tẹnu mọ́ gan ẹ padà gbọ́ ó tẹnu mọ́ ọ̀rọ̀ Dubai yẹn gan tẹnu pé ń ka lára gan ìkọ́ yẹ kó wọ́n ìyàwó tẹ́ lọ sí Dubai nípa ipa kó fún ni inú ìdílé ló fi dùnú lówó ìyàwó Dubai kan wá kó fún kí ló kẹ́ pẹ̀lú àfíàṣe lẹ́lẹ́ni kí ló kẹ́ pẹ̀lú kí ló kẹ́ pẹ̀lú ẹ̀ kí ló kẹ́ pẹ̀lú pé yẹn lọ ṣèyàwó ń Dubai tó bá wù ú tó bá wù kó ti ṣèyàwó náà ẹjọ́ sábà yìí ti kọ́ bá sínú plane kọ́ bá sínú ship kí ló kàn wá pẹ̀lú pé kíní kódà kí máa ṣe láàyè kódà kí máa ṣe láàyè tí ṣẹ̀rí àtakò bóyá ibi tán ti ń bóyá ibi tán ti ń ṣòṣà àbí tán ti ń pẹlú mi yàtọ̀ fọlọ́run lọ àbí ẹ̀kọ́ sọ àmọ̀ tó kí àyè tó ti ṣe ìyàyè yóò dá ni. àmọ́ Dubai ṣé Dubai wà ń bẹ́ẹ̀ ní àyè haram tí yóò lè ṣe yàwó sèbá ní so gbogbo àwọn nǹkan báyìí òun náà làwọn nǹkan tí wọ́n fáìlì gé bàá gbọ́dọ̀ ló ń pèrè káà wọn lọ amẹ́ríkà àwọn tó dubai ọ náà yóò gbà na dé náà wọn wá ní gbá ndị tí bàbá ọmọ yẹn lọ fún ara ẹ̀ lẹ́yìn náà ìlú àwọn àrùn látàrí àwọn àtọ́nà ọ̀gbà yìí ti lọ́dọ̀ àwúrò àwọn ìbá wọn wọn mọ owó ń sọ̀rọ̀ àwọn. ó ní ayé ayé anyị bá lọ náà láyé máa kò sí òṣòro lè anyị wọn. ó bá tún káà lẹ́tà ṣé ẹ mo ti pèsè ìjọ àti ìjọ yóò wúlò bá àwùjọ yóò wúlò fún mi. ẹ̀sẹ̀ ọ̀rọ̀ ẹ̀ mẹ́ta àwùjọ jẹ́ ìgbà àlọ́ rẹ̀ gbọ́mọ sọ̀rọ̀ nígbà mo ní mo ní lọ́tà ìlú yẹn náà sílà tó kọ tó ti lọ sí ìbò tó ká lọ sí ilẹ̀ lọ́sẹ̀ ìlà. kí ló ń pè mí lọ́dọ̀ ẹni tí wọ́n á fi sọ̀rọ̀ ó ní bàbá ti ilé ẹ̀mí bá di ìdẹ́gbẹ́lẹ̀ ìgbẹ́ tó bá tó wá dẹ́gbẹ́lẹ̀ náà nítorí wàá fún wa gbé ẹ̀fọ́ ìlọ́tọ̀ títẹ̀ fún àlọ́ náà ń làwọn ẹ̀fọ́ sẹ̀ so ala kulli hal nǹkan tó ń wí báyìí gbogbo àwọn wóróworó tó ń tòjọ́ wí báyìí òun náà ni pé ó ní dókítà sọ̀rọ̀ wá pé òun pé dókítà sọ̀rọ̀ sọ pé àwọn fẹ́ bá òun ṣe nìkọ́ṣ pé òun ya òun ya òun ya bẹ́gidi ní tòun jàre pé tani ọ̀bọ̀ ṣe nìkan ṣùgbọ́n tó máa tàn lójú káàkiri tani tani ọ̀dọ̀ ọ̀fẹ́ máa dà ọ̀fẹ́ ọ̀fẹ́ máa dà lùmọ̀rú nìkankan so pé wọ́n sọ fún wọn pé pé wọ́n sọ fún wọn pé ń bídà ni wọ́n ń dà máa ní wọ́n sọ fún wọn pé ń bídà ni ẹ̀ ń bídà ni wọ́n ní ẹ̀kẹ́ àpé ẹ̀bẹ̀ tó wí ní bídà ìbí mùsùlùmí wa nínú wọn sọ pé láíláí báwo ni èèyàn ṣe wá jẹ́ bídà tó jẹ́ mùsùlùmí láíláí kò lè jẹ́ bẹ́ẹ̀ bí gbà pé èèyàn wá sọ pé pé nǹkan méjì tí ò lè papọ̀ tí ò lè papọ̀ ni kéèyàn sọ pé òkú ni mí àlàyé tó ni mí ṣé bá rí sí yìí so n pé wọn fẹ́ lóun fẹ́ bá wọn ṣe nìkan ṣe kankan so àwọn ẹjọ́ tó rùn mẹ́rin yẹn so Dr. sọ́ọ̀ wọ́n pè é tòótọ́ ṣé bá rí sí yìí kódà wọ́n pè é wọ́n sì bá sọ̀rọ̀ jẹ́bi ẹlẹ́kọ̀ọ́ wọ́n bá sọ̀rọ̀ lọ́nà tí ó má pọ́nlé dání jùlọ so láti lè pè sí àwọn àkíyèsí lórí nǹkan tó ń ṣe yẹn kó tó di pé ọ̀rọ̀ yẹn padà láàdì síbi tó láàdì sí yẹn sòkéde pé bóyá ẹsẹ̀kẹsẹ̀ náà kàn mú tán sáré lọ tí wọ́n ti tráì láti kódà àwọn tó kọ lẹ́tà sí kò ń gan fúnra náà sọ gbogbo àwọn eléyìí tí mo ń sọ yìí tí mo ń sọ yìí ẹnu ẹ̀ gan mo ti gbọ́ inú kínní gan ni mo ti gbọ́ wọn ẹ̀sẹ̀ gbọ́ lálẹ́ yìí náà ni ẹ̀sẹ̀ ọ̀dọ́ máa ń sìn mo ẹ̀sẹ̀ gbọ́ lálẹ́ yìí lẹ́yìn tá kí ẹ̀ ìṣá ìta ni so ẹnu ẹ gẹ́gẹ́ gbogbo tí mo ń sọ yìí kéde pé bóyá mo gbọ́ lẹ́nu ẹni kankan mi ẹni pé mo ní mi ní mi mọ̀ nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn tẹ́lẹ̀ nípa àwọn ọ̀rọ̀ tó sọ yẹn mo mọ̀ kó sọ àwọn ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ tí èyí tí ìfẹ́ ti ara mi gbọ́ tẹ́lẹ̀ so alẹ́ yìí náà mo ń gbọ́ so wo àwọn nǹkan tó ń sọ ń bẹ̀ nìyẹn ṣé bá ní ti yìí so yìí pé wọ́n kọ lẹ́tà sóhun àwọn dẹ̀ bá wọn sọ̀rọ̀ sẹ́ni bí bá sọ̀rọ̀ tó bá sọ̀rọ̀ lórí fóònù yẹn mo ní yẹn bí báyìí mo ti gbọ́ yẹn lánàá so wọ́n ẹ̀jẹ̀ fún mi níyẹn náà ni níbi bá sọ̀rọ̀ tán bá sọ̀rọ̀ àbí níjẹta tó wọn àti kánbẹ ọmọ ìwó ni wọ́n ń pè ní Yusuf so àwọn méjèèjì ni wọ́n jọ bá sọ̀rọ̀ lórí fóònù mo ti gbọ́ ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó yẹ bá ní sìn lórí ọ̀rọ̀ pé àwọn fẹ́ wá bá àwọn fẹ́ wá bá ṣe nìkan àti bá ṣe bá sọ̀rọ̀ lọ́nà àpọ́nlé yẹn so àmọ́ ilé ìtọ́jú wọn pé wọ́n kọ lẹ́tà sóhun gbogbo àwọn effort yẹn tí wọ́n nu ẹ̀ náà mo ti ń bọ̀ ala gbogbo àwọn jagbajagba jagbajagba tó ń tò mara wọn àwọn wóróworó nìyẹn ẹ̀rí pé wọ́n ti ń sọ yìí nísìnyí báyìí sìn ẹ̀rí wo ló mú wá nísìnyí nǹkan rojọ́ nǹkan rojọ́ lásán síra nísìnyí so kéèyàn kà máa rojọ́ kó dẹ̀ máa bàjọ́ máa lù àbí yẹn jẹ́ kó máa ṣe kínní síra nísìnyí ọbẹ̀ sọ nǹkan tẹ́ ẹ̀rí ẹ lẹ̀ sẹ́wà ní sèyí kò nídìí kọ́ ẹ̀jẹ̀ máa ń rojọ́ pé wọ́n lówó lọ́wọ́ gan àwọn ṣe kíní kan wọ́n ra lẹ̀ wọ́n àwọn fámìlì wọn náà sì lówó lọ́wọ́ kódà wọ́n lówó lọ́wọ́ jàmú bí ẹ̀yà lọ kíní kan wọ́n ẹ̀jẹ̀ ra lẹ̀ kan sí wò nísìn kí ló kẹ̀ ń bẹ́ kí gbogbo àwọn àwọn ẹjọ́ gbogbo àwọn owó tó wóró tó ń tó sọ yìí kí ni àtàrùn ẹni gbogbo yẹ ní ni ibi táwọn láǹfààní a gbìyànjú láti jẹ́ kí a mọ kí ni nǹkan tí ó kọ́ sí ẹ̀wọ̀n Rasheed Mustapha tí wọ́n ń pè ní abúbejì igbákejì jàbàtà so kí ni nǹkan tó ràn lẹ́wọ̀n so that wọ́n ní dé tán torí mo gbọ́ pé na Sunday tí tí ó kọjá yìí èyí Sunday bíi jẹrin kọ́ nìyẹn ni so wọ́n ní jàbàtà ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ lórí ẹ̀wọ̀n tí ọmọ rẹ̀ lọ tí Rasheed lọ wọ́n ló ti bẹ̀rẹ̀ sí máa táàkì ó ti bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ sí Dr. Asra ṣe àwọn ọ̀dọ́ táwọn ẹ̀sìn so à ń fele yìí ẹ̀bẹ̀ ni òun náà padà bá débi tí wọ́n ti kọ́ lẹ́kọ̀ọ́ ṣe àwọn ọ̀dọ́ táwọn ẹ̀sìn ẹ̀ láti ṣe pé ẹni tí ń bá ẹni tó ń bá ta yóò jù wọn lọ <laughs> wàláyé Dr. Asra ẹsẹ̀ ẹ̀ láti kó gbogbo bí ṣe máa ń ṣe ẹnu ẹ̀ ẹjọ́ ṣe débẹ̀ ẹjẹ́ wọn rí pọ́ǹsì kan dì mú ẹ̀rí ibi tó ń lọ láǹdì ara rẹ̀ sí yóò padà lọ bá dùgbèjì níbi tó wà òun náà wọ́n jọjọ ẹ̀ tẹ́fọ́n náà lọ́ra tẹ́fọ́n náà lórí lọ́ra àbídá àbídá ọmọ rẹ̀ ju lẹ́wọ̀n òun náà padà lọ bá ẹjọ́ máa bàbọ̀ ẹjọ́ máa bàbọ̀ tó ẹni tó ń bá fà á ẹni tó ẹni tó kátó ni kìí sẹgbẹ́ wọn all ramification ni kìí sẹgbẹ́ wọn yóò mọ bó ṣe lè kọ́ wọn lẹ́kọ̀ọ́ kìí sì sọ máa lọ́rin àbùjọ gásọ̀ yìí sọ máa lọ́rin ọmọ òwò ni wọ́n sùn àwọn àwọn mójú kan tọ́fọ́ <laughs> ṣé ọ̀dọ́ wa yìí nìyà àní yusuf gan tọ́jọ́ ma wo gan sọ́jẹ́ kiri gan wájọ́ lẹ̀ wọ́n ni tó ẹni gan wọn ò ní sọ pé ọmọ ìlọrin ni kinní kan yóò gbé ọ tààrà yóò sì fún ẹ ní yóò sì kọ ẹ lẹ́kọ̀ọ́ bí wàá ní sọ wọ́n padà wá dé ọba padà wá tó o ṣé ọba lẹ́kọ̀ọ́ láti ilé náà wọ́n padà lọ kọ́ńtà náà ni sòtẹ́nu ẹ sí bí ó yẹ ẹ̀wọ̀n gbẹ́dà sí di ìbàdàn wà àti ìbàdàn náà ti lọ ẹ <laughs> ní wọ́n ti lọ ẹ fún ọ̀nà Eh, kìí ṣe pé wo ni rọ̀ṣídì wà àtàtọ̀ pé à ń torí pọ̀ wà ń wo ni ìbàdàn náà ti lọ hí torí wọn náà bá ti kọjá ìyẹn mi wọn wà hí ọ́n náà ṣé bá ní ti ara rẹ̀ balẹ̀ nǹkan náà wọ́n sànù wa sò eléyìí báyìí oúnjẹ kọjá kọ́ ayé ká mọ nǹkan tó fà á kí rọ̀ṣídì fi lọ ẹ̀wọ̀n tó nígbà tí ó bá wá dé tí ó bá wá parọ́ torí wọn níjà bàtà sọ pé sáláfì pàtàkì ní bídíà ní báyìí ó ní so àwọn sáláfì làwọn àwọn bídíà ń bá wọn jà àwọn sáláfì ìwọ sáláfì ìwọ ní ọ̀rọ̀ yìí sínú tẹ̀lé yìí ìwọ gan ni ìwọ gan ni chairman àwọn oníbídíà ìwọ gangan ni chairman àwọn president àwọn oníbídíà general overseer àwọn oníbídíà ìwọ gan ni ìdókè lọ fẹ́ sọ pé oníbídíà pàṣọ ìyá sálábí ìwọ ni sálábí lórí ìbáni sọ ọlọ́run sànù wa sọkọ́ náà wà lẹ́gẹ́rẹ́ kó bá wa tún gbogbo wọn ṣe àti jàbàtà fún rẹ̀ àti àwọn ọmọ tó yẹ sí pé wọ́n ń tẹ̀lé jàbàtà lẹ́yìn káàkiri yìí lórí ìbáni sọkọ́ náà wà lẹ́gẹ́rẹ́ kó bá wa là lójú so àkọlọ̀ ah, bá àdékẹ́lá kí ó bá wa tún ẹnì kọ̀ọ̀kan wọn ṣe kọ́lọ̀ bá kó bá fọkàn wọn mọ́ ọ̀là la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an ilaha illa ant astaghfiruka wa atubu